أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تكذيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجمور له وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشريق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد ولما الذين سعدوا ففي الجنة ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجدود فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير الحمد لله رب العالمين أمر بالاستقامة ورتب عليها جزيل الثواب أشهد أن لا إله إلا الله العزيز الوهاب وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تمسكوا بسنته واستقاموا على دينهم وسلم تسليما أيها الناس اتقوا الله واعلموا أن الله سبحانه وتعالى أمر بالاستقامة عباده أمر عباده بالاستقامة عموما وأمر نبيه بها خصوصا فقال جل وعلا فاستقيموا إليه واستغفروه وقال لنبيه صلى الله عليه وسلم واستقم كما أمرت níbi àti ọ̀pẹ́ fún wa náà àtọ́rọ̀ àlékún ìkí àti ìfẹ́nìbọn kánà lọ́lá òkàádà ọ̀pẹ́lá àdúpẹ́ fún ọlọ́run tí ó fún wa ní àlàáfíà àti ìyànjú láti máa kójọ pé a fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ afẹ́ jíròrò lórí bí mọ́lẹ̀ ọkàn wa yóò ṣe súnmọ́ lékún lórí ọ̀gá àǹfààní afẹ́ rí mi pé ajọ́ ń sọ̀rọ̀ ọlọ́run yẹn tí a bá látara ọ̀rọ̀ ọlọ́run ní sísọ àdílé gbígbọ́ a wà lékún lẹ́sìn a gà sí ní imán èyí gbọ́dọ̀ wá bí jókòó kan tó jẹ́ pé orí tọ́lọ́run ní àyè òkú jẹ́ nínú àfi ìbẹ́yìí nínú yóò fi là áwọ̀ fún màkà nínú àmàfin bóyá ní ilé kan nínú àwọn ilé ọlọ́run àbáàyè kan nínú àwọn àyè ìbánisọ̀rọ̀ ọlọ́run àfi kéèyàn orí wípé nígbà tó ń dìde ìmọ́lẹ̀ gbọ́dọ̀ kàn òun sì lékún kò sáǹfààní bí kéèyàn yẹra rẹ̀ wò kọ́ wá rí wípé bóun ṣe orúkọ tí yẹn bá jókòó níbi ìjókòó kan tó jẹ́ tayé tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn èyí ó kó eré kan mára. èyí ó kó eré kan mára tó bá jẹ́ pé ìjókòó táyé ni èyí ó sì fara sí ìdọ̀tí torí ìdàkejì tí èèyàn bá jókòó kan ní ìjókòó tọ́lọ̀ bó ti wù kó mọ ìyẹn gbọ́dọ̀ rí kóun ráǹfààní kan bẹ̀. ìlànà ìdúpẹ́ kọ́lọ̀ ní pé ọlọ́run yóò da jíjókòó fún wa èrè ìdẹ̀ náà ọlọ́run kan ń fa yọ̀dà ẹ̀ fún wa. níta àmọ̀ pé ẹ̀wò lónìí ni ìkọjá ìlà nínú ẹ̀sìn agbọn ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń sábà wò púpọ̀ jù ní àìlẹ́sìn àìlẹ́sìn la máa ń sábà gbòdú wò jù àwọn tí ò sí náà la máa ń sábà fi la máa ń sábà wò lẹ́nu lẹ́nu ìbáwí ṣùgbọ́n ẹni tó sin lọ́hùn sin lọ́hùn sin lọ́hùn sin lọ́hùn tó fi eré kọjá tó fi gungi eré kọjá ewé àìsí sábà wò bẹ́ẹ̀ àdánwò ńlá tó jẹ́ àdánwò aburú sí lòun náà ìdí nìyẹn tó fi jẹ́ ká ṣàgbéyẹ̀wò eléyẹn. ọlọ́wọ́ bá wa amọ̀rọ̀ bìlí ti kọ́ ọ̀nà ó pa wá láṣẹ nígbà tí ó sọ èsì tí ọ̀ràn yẹn lé wa lórí ó pa wá láṣẹ wípé bóun bá ti fẹ́ ní ká sin òun sáfẹ́ ní ìsìnkú ọmọ nù ìdúró tètè ọlọ́run kọ́ wáyà pẹ̀lú ká dúró tètè ká dúró tọ́ ẹ̀jẹ̀ àpẹẹrẹ ká dúró tọ́ ká dúró déédéé nínú ìtumọ̀ Yorùbá nìyẹn nínú ìtumọ̀ tẹ̀sìn òun ni wípé bọ́lọ́hún gangan ti fẹ́ ká sìn òun ní ká sìn òun ọlọ́run pa wá láfẹ́ bẹ́ẹ̀. pẹ̀lú gbólóhùn wípé fastaqimu ilayhi wastaghfiru ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe payé láti ẹ̀pẹ́lẹ̀ ẹ̀sìn wastaghfiru ẹ̀sìn máa ń wá aláforíjì torí pé kò sí bá a ti lè sí tó tá a lè bọ́nú ẹ̀sìn. eléyìí ni àṣetọ́lọ́run pa gbogbo ẹ̀dá rẹ̀ láyé ọwọ́ adá inú ìṣúra kòkó kìlá ayà kẹfà ọwọ́ adá nábì paláṣẹ sallallahu alaihi wasallam fọtákín kàmá òmìnir dúró dọ́gba dọ́gba gẹ́gẹ́ bá a ti pa ọ́ láṣẹ. ó túmọ̀ sí pé ànábì sallallahu alaihi òun náà ò gbọ́dọ̀ kọjá àlà. nígbà tó lọ́n pa wá láṣẹ wípé ká dúró tọ́ rọ́sàdà àléyà àjẹ̀dí làtàwà ó ní bẹ́ẹ̀ ń níbi ká dúró tọ́ yẹn èrè tó pọ̀ wà ńbẹ̀ agbọn méjèèjì tó kù kò sérè kankan ńbẹ̀ èwo lagbọn méjèèjì tó kù òun ni kẹ́yìn wọn má dúró rárá síbi ẹ̀sìn ọlọ́run kó má bẹ́ẹ̀ sìn ọlọ́run dúró àbí kó wà nínú ẹ̀ kó wá kọjá abitọ́lọ́run ràn kò sérè kankan nu méjèèjì àwọn méjèèjì yẹn wọ́n sì rí wí ẹni tí ó ṣẹ̀sìn ó rí wí gẹ́gẹ́ báwa náà ṣe ń bọ́ lẹ́nu àwọn èèyàn lónìí wọ́n ní ọlọ́run òróró wàhálà àtẹ̀yìn ló pọ̀ àwọn tí ó ṣẹ̀sìn rí wí lágbọ́n yẹn ó sì jẹ́ wípé ìwékúwé àti sọkúsọ ni àwọn tó rí kọjá àlà àwọn náà rí wí wọ́n ní wọ́n rí wí sáwọn tó dúró déédéé wọ́n ní ẹ̀yin lẹ̀ ní akitiyan tó tó ẹ̀sìn lágbọ̀ọ́yé ẹ̀sìn ìdààmú tó nǹkan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ yọ̀bọ́ kẹ́lẹ́ yìí náà tó fi mẹ́sìn. àwọn tí wọ́n kọjá àlá náà tó rí wí sáwọn tó dúró déédéé báwo la máa tó déédé yìí àti kọjá àlàtà àti déédé yìí. ìdúró déédé yìí àti kọjá. nínú sóràtúlà kọ́.

فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ما قال واسد آية إذا مدرك الله kí ni à ń pè ní ìkọjá àlà gangan nínú èdè ìfọ̀hún wọ́n mú bí àwọ́dà tó kí a fi òkè ilé nǹkan ká fẹnu àlà sí nínú nínú èdè wa gan-an má sọ pé ìkọjá àlà ó ti yé mo yẹ ká ní ó yẹ ká rò pọ̀ mọ́ ẹ̀sìn lọ́lágbọ́lé rẹ̀ àtòrí pé àrùn tó jẹ́ lè tètè yé wa ni pé àwa náà máa ń ní àlà níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ogun bá ń dáko ẹnìkọ̀ọ̀kan ní máa lá rẹ̀ báwọn ọgọ́rùn-ún yàn bára lẹ̀ sórí ilẹ̀ ńlá ẹnìkọ̀ọ̀kan máa lá ẹ̀ ìbùdí kọjá àlà oṣù yẹn nígbà bá kọ́kọ́ wò ní àgbọn èdè àdìtàṣà tí ẹnìkan bá ti wọnú àlà ẹnìkan lóko oyè rà ní ìjàgbọ́n dé tẹ́nìkan bá wọnú àlà ẹnìkan lórí ilẹ̀ wàhálà dé. ọ̀kan náà wọn olùmọ̀sọ́tò ìsáré tẹ̀lé àwọn ní مجاوزة الحد بأمر يزال الشيء في في حمده أو دمه على ما يستحق ونحو ذلك ìkọjá àlà nípa káṣí àfikún nǹkan nígbà tá a bá yìí àbá abẹnú ẹ̀tẹ́lẹ̀ kọjá bó ti yẹ ká yìnbọn àti bó ti yẹ ká dẹnu ẹ̀sẹ̀ nìyẹn nínú pẹ́lú àwọn tí ń ṣe ẹ̀sìn lọ́wọ́ sọ̀rọ̀ sí mùsàfihàn. àlàyé tí wọ́n ṣe nípa ìkọjá àgbà nìyẹn tó wá jẹ́ pé nínú ẹ̀sìn a máa rí àmì pé èèyàn kọjá àlà pẹ̀lú àpèjúwe ìpìlẹ̀ àfihàn àpèjúwe ìtàlà oko a ti mọ̀ àpèjúwe láwọn ilé iṣẹ́ pàápàá jùlọ ilé ìfowópamọ́sí tí ẹ̀ bá tò tó bá fẹ́ gbowó àwọn náà ti ní àlàyé kan tí wọ́n fẹ́ fi ìkọjá lọ. wọ́n wà ní ẹ̀yìn ẹjọ́ sílẹ̀ nígbà tó bá yá wọ́n pè é. àpẹẹrẹ ìkọjá àlà nínú ẹ̀sìn àlẹ́fàfúlò lè dí ìlèbí ṣídà ìyẹn á sì kọ́ sí ọwọ́ rẹ̀ kéèyàn ó fọwọ́ líle mú ẹ̀sìn ọlọ́run ó dàrú ṣùgbọ́n àìwádìí ẹ̀sìn ló dàrú lọ́dọ̀ pọ̀lọpọ̀ lóòótọ́ làwọn èèyàn fọwọ́ líle mẹ́sìn àwọn èèyàn kan lóòótọ́ làwọn èèyàn kan sì dúró déédéé táwọn yòókù tó ń pè wọ́n ní ọlọ́wọ́ ẹni tó kọ́wọ́ nílé mẹ́sì ní tó ti dàrú máwọn èèyàn lójú nù. ẹni tó sì wádìí ẹ̀sìn tó mẹ́sì gan àbẹ́ni tó lọ fẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun náà mọ̀ pé àwọn àpapọ̀já àlànà ẹ̀sìn ó wá kópa sàlàyé ẹ̀ka aráyé. ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn èèyàn àwọn àmù náà generality of mankind láwùjọ wa àwọn ibi tí wọ́n fi kọjá láti fi gan níbi tí ìdúró ti fi wà àwọn tá a lọ kẹ́kọ̀ọ́ la mọ àwọn tó kọjá là ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀bá rí pé ìdúró ti fi gan tọ́lọ́wọ́n bá gbà lérò ẹ̀bá rí pé ọ̀pọ̀ èèyàn ló wà lórí ẹ̀sìn ìyẹn pé pé ló wà lórí ẹ̀sìn torí wọ́n kà wọ́n tí ń fi ìtàn yẹn sí kọjá là á rí ilé kókó a sì mọ níbi ìdìbò ọ́bẹ̀tì a sì mọ rí àlẹ́kọ́rùfù ilé kókó ẹlẹ́ẹ̀kejì yìí tí mọ̀hámọ̀ láti là àfàrí níbi iná ti ń hùwà pẹ̀lú àwọn èèyàn a máa rápẹ̀rẹ̀ lára tó bá kọjá àlà a máa rí níbi àtànásùn wọ̀tà á mọ́kù fí àfàálì yìí a mọ̀ rí wípé ẹlẹ́sìn lélẹ́yìí ẹlẹ́kọ̀ọ́ ni olùmọ̀sí ni tẹ́lẹ̀ tí wá lè fi tiẹ̀ lọ tó tún lè fi tàwọn ará yòókù lọ a mọ̀ rápẹrẹ rẹ̀ pẹ̀lú àlàyé tí máa wá padà débẹ̀ lẹ́yìn àlàyé tí máa ń pè ní kọjá àlàyé mo ti ṣe yìí a mọ̀ mọ̀ àbáyọrí sí àtúbọ̀tán ẹ̀ àti túbọ̀ tán tí ìwọ̀n kọjá àyà tí ó lè gbogbo ilé kọjá ewé nínú àlànà ẹ̀sìn ṣùgbọ́n nígbà àkọ́kọ́ sàlàyé fún wa ni pé nítorí ọlọ́run pè lẹ́sìn fún wa òun ni pé ẹ̀sìn débi mo ti fẹ́ a gbọ́dọ̀ mọ́fà méjèèjì pọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ àti ẹ̀lẹ́ ìsọ̀rọ̀ ìkọjá àlà láì máa àlà gangan òbí tó ti papọ̀ mọ́ra wọn nìyẹn lórí bọ́ọ̀lù ẹni fẹ́ kọjá àlà ó ti mọ̀ kó ti kọjá àlà nígbà tó o mọ ibi tá a fàlà sí kò mọ bí ẹkọ bá rẹ̀ gan tá a pẹ̀lú òkú ẹ̀ tó yẹ kó rò. ayé àti àtàlà ní kàlífì níbẹ̀ náà tún bá wa sọ̀rọ̀ wípé iná lẹ́bí na kọ́ọ́lù rọ́bù nà wọ́. Inna alladhina qalu rabbuna Allahu thumma istaqamu فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون إن الذين قالوا ربنا الله àwọn tí wọ́n sọ wípé ẹlẹ́dàá àdìsá ti bẹ̀rẹ̀ nìyẹn ló fàdó pé àlìmọ́mìn yẹ ṣẹ́dá la ilaha illallah wa na Muhammadan rasulullah ẹni tí bá ti pé àti sínú Islam ẹni a bá bí sínú Islam a jẹ kó ló kọ́kọ́ sọ èyí ti pé ó lẹ́sẹ̀ sọ̀rọ̀ yẹn kó tó gba Islam tí ó ti kó mọ̀ àdúgbò òbí sí islam lọ́jọ́ tẹ̀lé gbólóhùn yẹn kó tó di mùsùlùmí bọ̀tọ̀ ọmọ tí mùsùlùmí bí gangan mùsùlùmí lòun látara bó ṣe wáyé àákàn fi gbólóhùn yẹn kọ́ òun náà ló ní nǹkan ṣe kọ́ọ̀lù rọ́bùn náà lọ wọ́n sọ wípé àwọ̀ òun ẹlẹ́dàá wa. wọ́n wá dúró nídùú bọ́lá òṣìṣẹ́ ó di méjì. فلا خوف عليهم ولا هم يحزنون lọ́jọ́ ìgbéde àlìkìyàmù ìpayín kékeré àti ìbànújẹ́ òní sí fún wọn lọ́jọ́ ìgbéde àlìkìyàmù ọ̀rọ̀ àlìkìyàmù nù torí pé tíjẹ́rù bá dé típayín kékeré bá dé láyé àbádáwò dé àbíbànújẹ́ dé kó máa lérò pé àbọ̀wò sí lójú ọ̀nà ọlọ́run ló fi rí fàlá khawfun alayhim wala hum yahzanun ibi ọ̀rọ̀ àìsíánà náà yẹ gbóni ìsinmi sábà wà. أولئك أصحاب الجنة خالدين فيها àwọn èèyàn tá a rí yìí tí wọ́n di àdìsọ́tàn pé ọlọ́run nìkan làwọn ó sìn bó ti ṣe fẹ́ ọ̀rọ̀ méjèèjì yẹn lápapọ̀ kàbájú o kọ́ọ̀lù rọ́bùnà lọ́ọ̀ tó ń mà ìtàkọ̀ ọ̀nà ọ̀rọ̀ méjì ni ó sì yàtọ̀ síra wọn torí pé àwọn èèyàn kan náà ní ọmọ lórí ìbàjẹ́ lórí ẹbọ àwọn ẹlẹ́bọ náà dúró déédéé àwọn ẹlẹ́bọ kan dúró déédéé pé gbogbo ohun tí wọ́n bá sọ pé ẹbọ fẹ́ gbà àbóòtà fẹ́ gbà tó ti tàn àfikún tó bá ní kán forí lélẹ̀ kí wọ́n ká àtẹlẹsẹ̀ sókè tí lè ó fi mọ́ ẹlẹ́bọ ti tàn àti ṣe bẹ́ẹ̀ ìdúró tuntun nù kí ló fà wí èyí ó fi jẹ́ pé áàmù méjèèjì ta ti síwájú ń lò kátólì jẹ́ ẹ̀rí tó wà lójú ọ̀nà sọ́mọ́ àlọ́ kọ́ọ̀lù rọ́bùnà lọ́ọ̀mù ìyẹn pé ṣé ìdí wà ńlá ìlànà ìlànà wọ́n sì fi ṣàhádà àtànábì tẹ̀lé ìsọ̀lọ́lọ́ òdàrọ̀ sọ́là tó lọ́lọ́wọ́n bá rán lẹ́yìn náà òun náà ní gbólóhùn lẹ́yìn náà tí mo wí òun náà ní lẹ́yìn ìyẹn nígbà àtàn àṣetán àti fún mi àṣetán àti sọ̀rẹ́ndà fún mi. torí nígbà tóun náà dá wa bó ti fẹ́ ló ṣe wá. ìsọkálẹ́mọ̀ yẹn lánàá tọ́lọ̀ ń bá fẹ́ kí gbogbo ayé sùn pátápátá àtàláwò dúdú àtàláwò funfun ẹ̀yin náà sì mọ̀ tọ́lọ̀ ń bá fẹ́ bí ayé àkùrán ni yóò sì tú láti. wọ́n lọ́wọ́ ṣáá àwọn ọ̀nùkà àmàlà náà. الأرض كلهم جميعا gbogbo ẹ ti ń sẹ̀mí láyé dúró lálẹ́ gbogbo ayé kárakáta tọ́lọ̀ ń bá fẹ́ sóyé ó bá ń wáyé àwọn tó káwọn ọmọ ìdí ayé àti sóra mi tọ́lọ̀ ń bá fẹ́ tó bá wọ ọlọ́run bẹ́ẹ̀ tí ìbá ti kọ́lọ̀ ní èròǹgbà míì ni tó fẹ́ ká fi gbọ̀nà tẹ̀sìn wí kò bá tún láti wá pé gbogbo yín ẹ̀sìn yìí làámẹ́nà máa ń fi làárùkì kúlùhùn jẹ̀míà gbogbo ayé ò bá jẹ́ mọ́mí so wà láwùṣá àgbàtúkọ́ àti ọlọ́run bá fẹ́ràn láwùṣó ti bẹ̀rẹ̀ yẹn ní èdè lábá ó túnmọ̀ sí pé ọlọ́run fẹ́ gbé gba bẹ́ẹ̀ ó dán wa wò tó bá yẹ kọ́ ọlọ́run ló ti dán wa wò ní yóò ní kó ṣe àwọn onídàájú bó ṣe ìbò àwọn kẹkàn lé wa lórí fún àwọn onídàájú bí oúnjẹ bí oorun bí ìtọ̀ bí ìgbà yóò wá ní agbára àti ìgbóhùnsọ láti lé wa lórí àgbàfíà tó jẹ́ pé tí a bá ti fẹ́ yí kò títí lójú ọ̀nà yẹn báyìí àdánwò kan lè kò sẹ́nì kan kò sẹ́nì tọ́lọ̀ ń dákárí náà wọn ajá mọ̀ ní lórí àgbẹ̀sára tó lè tí ó tó lè ọmọ ilé ìdìbò ọkàn wọ̀ lórí ìfẹ́ tó lè ló bá dìbò lórí bàbá rẹ̀ kò sí ọlọ́run tó kọ̀ àti

ìmọ̀lẹ̀ nínú ọ̀pọ̀ ọlọ́ọ̀bù nàlọ́ àwọn tó ń sọ pé ọlọ́ọ̀bù ló dá wa tí wọ́n ti fẹ́ kọ gbólóhùn láìláàmì ọlọ́ọ̀bù muhammed rasulullah tó mọ̀ ṣàkọ́ wọ́n rò pé ẹ̀yẹ bá àti bí a máa bọ́ sọ́nà bá wí nítorí wọ́n bá fẹ́ ẹ̀dá náà mọ́ àwọn àti ìwádìí wọn ti wọ́n ti ìwádìí wọn ń sọ pàtó ilé ìjọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ àwọn eléyìí ni ìwòláìkà sáàbù ìjànà. ìwòláìkà sáàbù ìjànà ìkọ̀ọ̀lì ìnà sí ha yàtà bímá kàánú yà àmàlú. àwọn tí ó wà ìjànà nìyẹn kátó lè sọ pé ìwòláìkà sáàbù ìjànà àwọn tó ní àlùjànà nìyẹn àwọn tó àtàlùjànà nítorí ẹ̀ka ẹ̀ka nù ẹ̀ka gbọ́n wọn ní dáadáa. àwọn ta ni wọ́n àlèyé náà kọ́ lè rọ́ọ̀bù náà lọ́ọ̀hún tó ń mọ́ ìsàkọ̀rọ̀ wọ́n dúró dọ́ wọ́n dúró tọ́ wọ́n dúró dọ́gbàdọ́gbà tí ẹ̀ bá sì ti dúró tọ́ tó bá ti fẹ́ lè jẹ òun gangan ní ọ̀pọ̀pọ̀ mọ̀ òun gangan náà bá a ta bá ń sin náà dáàbò sí náà lóòótọ́ tá a bá ti fẹ́ lẹ́jẹ̀ àwọn àjọ ti máa ń mọ̀ ọkọ̀ àwọn ti dàrú ẹsẹ̀ kìíní ti dàrú ọlọ́run láàyè kótó ìfẹ́ nìkan torí ìmọ̀lẹ̀ náà wà ní. àwọn èèyàn tó lórí ìbàjẹ́ ti di kọjá abọ́kọ̀lọpọ̀ ló ti dúró lójú lójú ọ̀nà náà wọn. wọ́n á sọ wípé ní mò ń wo kinní lórí WhatsApp mo bá rí pé gbogbo àná ìlẹ̀ ti tọ́lẹ̀ àbọ̀kọ̀lọpọ̀ wa gbọ́dọ̀ rí bá tèè tó bá lòun ti dá ìlú àgbà nítorí ṣe wọn ń bọ́ọ̀lù táwọn olùfẹ́ ìlú wọ́pà ó ní àdéhùn ẹni wọ́n ti ìjọba wọ́n ti ìjọba ní ẹni èké nínú gbogbo nàìjíríà tètè kan nínú kàkiri kàkiri oníkòsí ìjẹ́nu tẹ́lifọ̀ ìrẹ́sọ̀ so he doesn't want to see Muslims and take this of Islam ó ti lọ wo the central mosque tó tó contain how many thousands of, of muslims. wọ́n ń gbọ́rọ̀ ìmáàmù mọ́sálásí yẹn náà lórí whatsapp náà gbogbo document gbogbo document necessary document officially mo ti sàlàyé ẹ̀yẹ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan. kọ́dà àwọn oníṣẹ́ ọ̀tọ̀ gan àwọn ti sanwó dé nìkan wọ́n lè fún àwọn ti gbogbo tó kù lẹ́yìn pé tí ọ̀gbọ̀n táwọn sì ń fẹ́ parí ìpínlẹ̀ lọ́wọ́ gbogbo tó kù làwọn ti ṣe lórí ilẹ̀ yẹn kí o jẹ́ pé bóyá àwọn kan ilẹ̀ yẹn ní tí mo ti lọ bí ọ̀rọ̀ ẹ̀ ni pé lọ́dọ̀ ọ̀sẹ̀ ọ̀nà táwọn sọ nìyẹn. kéèyàn wà fún àná torí pé ẹ̀rẹ̀ kan sọ nínú àwọn ẹ̀rẹ̀ rẹ̀ mo náà àwọn ti kú oríire ìlú òtítì ẹjọ́ bá tọ́sí ìbá ń fà ẹ̀ sóhun lórí pé lẹ́yìn ìfà lẹ́yìn tó fúra náà rí o ìbá sọ̀rọ̀ ẹ̀ mọ́ kiri lánàá lẹ́yìn ẹ̀ka kó ìdúmọ̀ náà rí ẹni mẹ́sìlì wọ́n wá sí pé abọ́ pé kò tí ì sí gómìnà tó dúró tuntun báyìí lórí òótọ́ bẹ́ẹ̀ ni wọ́n á sí ìpè fọ́ọ̀mù lọ́dọ̀ tí wọ́n bọ̀dún mo sàkéèsì kẹ́nìkan náà ti sọ̀rọ̀ náà tí wọ́n tún sọ̀rọ̀

ní ìwà mọ̀ pé ẹ mọ́ nínú ìyàtọ̀ tó mi o gbogbo ọ̀dọ́ náà ń bá akọ́kọ́ lé ìlú gbà tẹ́lẹ̀. àpótò gbọ́dọ̀ mo rò pé tẹ́lẹ̀ tí gómìnà ìpánù bá dìde pé ókè gbogbo tẹ́lẹ̀ tọ́tù ẹ máa wo mo dì kílẹ̀ àtàmù ẹ̀ mo ti lè sọ̀rọ̀ láàrin ìlú sí i. wàhálà ní àgbẹ̀ tẹ́lẹ̀ kí sokoto náà ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ ṣe sùúrù ó ní nǹkan ti pẹ̀lú ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ nígbà míì yóò lẹ́tọ̀ọ́ ìsìn ní kílẹ̀mù rẹ̀ olùkádàtà àlejòba èyí ó lágbára láti nílò lórí ká lè wà lójú ọ̀nà ọmọ ọba kádàtà àlejòba ká lè fún ní ilé ká lè dábọ̀ nǹkan náà. òláyà fáàmù ìjànà àwọn tó ń dúró tuntun tí ò sí kọjá àgbàlẹ àwọn yóò lágbàlẹ náà ìmọ̀ọ́mù yẹn rè láwùjọ ọ̀kẹ́ yẹn ọ́ nígbà tó ń tọ́ ọ̀rọ̀ ẹ̀ lánàá nínú mẹ́sẹ̀jì tí mo rí yẹn ó ní ìgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ lè dákú lóṣù ó láwọn fúnra wọn sùúrù ní ẹ̀mọ́ ìlẹ̀ ẹ̀mọ́ ìjà kàkà ń tẹnu mọ́rọ̀ lọ àwọn fúnra wọn sùúrù ẹ̀mọ́ tàwọn àlà ẹ̀mọ́ dára wọn. ó ní gbogbo àwọn gọ́ọ̀mù tó ti ṣàkóso àwọn bá káwọn ìdí àwọn ọ̀rọ̀ kan ní àwọn ọkọ̀ fún pé ẹyin lẹ́rẹ̀ẹ́ sí ẹ̀ yóò jẹ́ ìjọba mẹ́rin lẹ́yìn ní ẹlẹ́wà ní sáńtánì ẹ̀yin lẹ́wà ní kí ẹ̀yin lẹ́wà ní kí ó ní gbogbo àṣà ìlọ́ba ẹ̀rọ oníjọ́ fún sọ. ó túmọ̀ sí pé wọ́n mọ̀ pé àbò òṣìṣẹ́ ìjà ni ó ní síbẹ̀síbẹ̀ àwọn sì ju àwọn sì ní fún àwọn sì ní. sọ́lọ̀ ń bá ní kéèyàn bá ìgbófin gbogbo ẹgbẹ́ bá ṣe bẹ́ẹ̀ fún kọ́ọ̀lù ìlú náà fi ha wọn jáde láti jẹ́ nínú wọn àti pé yóò ní wà náà kó tún jáde kọ́ọ̀lù bá ti fà lùdán náà kẹ́yìn. àánú ọlọ́run àti rẹ̀ ní káyọ̀ pàjẹ́ náà kọ́ọ̀lù fẹ́ràn fún wa láti bàrẹ̀ báwọn kábàwọn ọlọ́run bá pàdé. iná lè yẹ lè tí ó jáde kọ́ọ̀lù bá fẹ́ èyí wà lùdán jàdá àdúgbò kánú yàgò ẹ̀sán iṣẹ́ tí wọ́n ti ẹ̀sán iṣẹ́ ẹ̀sán iṣẹ́ ẹ̀dá tó ń bí yẹn náà mọ́lẹ̀ ẹ̀sán iṣẹ́ tí wọ́n ti ẹ̀sán ìdúró tuntun ẹ̀sán àìkọjá àlà ẹ̀sán ìgbàgbọ́ yóò fi lọ́lọ́wọ́ bá fẹ́ gan ìlú bí àjẹmọ́. wà ní sèkọ́ ọmọ tó ní àtúnyọ́ kò sọ̀rọ̀ kò ní sàkéyì من غير تعود عنه نمنة ولا يسرى بحيث لا يزيد عليه ولا ينقص منه fàlá ìṣẹ́jì wọlé ẹ̀sán hàn. ìdúró ti ti àwọn wí ìtumọ̀ ẹ̀ bákan náà tí ó máa jẹ́ tàn fèrè fún àyà yìí dáadáa yìí. sòlókù sèrọ́ọ̀tù mùsùlùmí kéèyàn ó máa lọ pẹgbẹ́lá pẹgbẹ́lá lójú ọ̀nà tó tọ́ mẹ̀lẹ́gbẹ́ ìta àwọn òbí àná láì yàbàrà yòmùnẹ́tẹ́ o ìṣọ́tà kò yàtọ̀ sí kò fìyàtọ̀ sí nínú ẹ̀sìn nàìjíríà láyẹ̀ dídò àlejò kò ní fi nǹkan fún un tí a ní kó ṣe wàlá yá kò sùn mí ní kò sí ní ìdìbò kò ní sàfẹ́ ìwọ́ fàlàyé sẹ́bí kò gbọ́dọ̀ lé jù wàlá ìdíkà kò sì gbọ́dọ̀ lé jù àmì méjì ó sì rọrùn púpọ̀ lọ́dọ̀ lọ́mọ sọ pé ó kàdé alẹ́ kàdé àyànkú ó mọ̀ tàwọn sọ́tọ́ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا فإن الشيطان يشم قلب العبد kótó di pé èyí ó àbẹ́yìn ń kọjá àlà èsù òkè òpọ̀ mẹ́yìn ọ̀nìyàn lè là nínú káyọ̀ ìṣẹ̀tàn ètò èsù lọ́nà kan náà lọ́mọ́tà ló wà lórí ẹ̀ èsù òkè òpọ̀ mọ́yìn lọ́nà kan àbí kejì bí ti máa wá ní pé yàtàdé òwò yóò ti fẹ́ ti fẹ́yìn fàyẹ̀rọ̀ ẹ̀rọ ọdún àlùjì àwọn kàkà sùn lẹ́nu àlùtọ́ ọ̀gbọ́dà ó fi tẹ̀fà kù kàtà ìtàhàlà lè nà dì tó bá rí pé kò dànù bẹ́ẹ̀ tó fìyàn tẹ́lẹ̀ ìṣòro nígbè lọ́rọ̀ mí ìdí tó gbà wọlé náà nìyẹn nínú pé ọkàn fẹ́ náà dára láàrin nínú èdè tó bá ibẹ̀ lẹ́sìn náà gbọ́ pé ọlọ́run kò rò ẹ wá wo báyà tó mo rorò mo rorò kọ́lọ́run ti fọ́n ká sí ní kòrán àwọn eléyìí òwúrẹ́ ẹ̀kọ́ náà wálẹ̀ níbi tọ́lọ̀ sọ pé mo máa ń gbẹ̀sẹ̀ wọn lọ́wọ́ àbúrò ìlú ń ti kọ̀ ọ̀lọ́wọ́ tẹ̀lé ìsinmi ọ̀lọ́wọ́ tẹ̀lé ìlú ti kọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ní nìkan ní gbogbo all these different constructions ọ̀pọ̀ pé mo rorò wò ní rẹ̀ ọ̀kan ní ẹ̀ torí pé ibi tí wọ́n sì sílé ìsúgbà wọlé lẹ̀sìn bàbọ̀ kódà wọn lè máa ń ṣe kankan mọ́ nẹ́ẹ̀dì tó kù pé ọkàn mi lè rí ní apá rẹ̀ ní sinọ́ ẹsẹ̀ rẹ̀ ní sin ojú òní sin ọpọlọ rẹ̀ ní sinọ́ ó ní ọkàn ní ọkàn ndị ọmọ náà nìkan wọn àtàkàn nílẹ̀ ìsúnmọ́ ń gbàgbé tó bá rí pé ibi tó nítọ̀ ní kìí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì wà ẹ̀rọ àwọn fìlẹ̀ áàbùkì tó bá rí pé yẹn pọ̀ lórí ẹ̀sìn náà máa ń sọ pé bẹ̀rẹ̀ eléyìí ọdún náà ọdún bẹ̀rẹ̀ àbújá bá rẹ̀ eléyìí wú àwọn orí nǹkan ó fẹ́ máa gbọ́ kí ni ọjà kankan ṣe kí ni ládá wà lẹ̀ èso onísọ sóyà kò ní tó bá mi níbi ilé ilé náà ló bà wọ́n ló ti sọ tó fẹ́ lè ara tẹ́ni tó fẹ́ lè ara tẹ́ni sọ báyìí ara tẹ́ni ládá pọ̀ sí mi ibi tó ti wà lẹ́nu tó ti wà tẹ́lẹ̀ èso gbà wọlé yóò kàn máa àìsàn mi títí ó ti pọ̀ ju bọ́lọ̀ ní tẹ́lẹ̀ títí ó ti lè ju bọ́lọ̀ ní ìgbà lérò lọ lọ́lọ́ àwọn oníṣẹ́ ṣe àwọn yóò dáadáa ṣe wọ́n sì ti yí dànù. àbílẹ̀ rò wípé ọlọ́wọ́ kan yọ òdòdó tó fẹ́ èyí tó léwu lọ́lọ́wọ́ adánù ara rẹ̀ lọ́dà ọgbẹ̀ nínú pẹ̀lú ẹ̀rí tó dájú. àwọn olùmọ̀ sọ wípé wàkílà sọ̀rọ̀ àpẹ́yìn ọ̀kan nínú ọ̀nà méjì tuntun náà gbà wọlé yẹn turuku tasahul wa turuku ìdùnnú ọ̀nà pé eléyìí fọwọ́ ẹ̀rẹ́ lẹ́sìn jẹ́ ìjẹ̀kan gbàgbọ́ wọlé eléyìí máa ń dá àwọn olórí ọ̀rọ̀ ìsìnkán jẹ́ ìjẹ̀kan gbàgbọ́ náà wọlé kó fi di ibi bó ṣe yẹ lọ. ìlànà máa ń fòrò ọdún àlùtù náà ọ̀nà kíkọ́ ọ̀nà méjèèjì náà ni àlùtò padà sí ìjà rẹ̀ lẹ́sìn wà láyé wá níbi àyíní máa gbọ́ pa èyí tí ìlú tó bá ti fi tó bá ti nígbà wọlé méjèèjì ó tẹ̀ lọ́rùn kò sí ó sì ẹnìkan ò lọ ẹnìkan ti kọjá àyà òun ò lọ. ó wá kù ìlànà kẹta tọ́lọ̀ mo ṣe ní ó mọ̀ tá ń wásátọ́ wásàtì òní níbi láàrin gbogbo nǹkan àárín gbogbo ọlọ́run ní sóra one forty three ní sọ́dún lọ́kọ́dà mo ṣe é ní àyùmọ̀ generation wásákọ́ tó jẹ́ àárín gbùngbùn ẹ̀ ní ṣe ẹ̀ ní jẹ́ àwọn èèyàn kan tó jẹ́ aláṣẹ ìwọ́ tó kàǹtà fún ẹ̀ sì ní gbóní alákàtà fífi olùkọ́jà àlà àárín gbùngbùn yẹn wà kí ló fà lìkàkúrú sí wọn àjẹ́ àdàdì náà kẹ́yìn lè tẹ̀sí táwọn èèyàn lè rí pé bọ́lọ̀ kọ́ wò ní kọ́sì ṣùgbọ́n àná wọ̀yà tó nọ̀rọ̀ tó lọ àlẹ́ tó ń ṣàyíga ó ti tẹ náà náà pé ibi tí wọn lọ́rùn bá rán mi náà ni mo fi wọn sí orí ẹ̀ náà ni wọ́n wá. ìtumọ̀ wọ̀sàkúyà ni àárín gbogbo ìmọ̀ràn lọ nígbà táwọn agbára yìí ní sùn ẹ̀rí pé kí wọ́n rán gbogbo ló dáa kí wọ́n dúró déédéé nínú ìdúródédé yìí àní sọ lágbájá àlùsúnnà àsúnnà àlùfàrọ̀ ẹ̀mí sọ pé súnnà lè wáyé ìdíwájú ẹ̀sìn ní sọ nǹkan àtọ́jọ́ kò dáa tó kò dáa tó àlùmọ̀kúrú àní sọ di àlùmọ̀hárọ̀ ìwọ̀ nǹkan tó kù jẹ́ àmúyẹ mùbá látòjúwe ẹ̀mí sọ́jú ọ̀nà yẹn. gbogbo ẹni tẹ́lẹ̀ kọjá ní láwùjọ wa yìí nípa gbọ́dọ̀ ìjọba wẹ́lẹ́ wà ní iná lílọ. ojú kòkòrò púpọ̀ pé kásẹ̀tì kásẹ̀tì ni ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ti sọ bẹ́ẹ̀ àwọn tó sẹ́kù láyé wọ́n kọ́ yé wọ́n tàrọ́jà wọ́n wì jọ àwọn kan bá bẹ̀rẹ̀ sí kébì ti bẹ̀rẹ̀ àti máa bẹ̀rẹ̀ àwọn àmójútó fún un kí àwọn tó sẹ́kù bàbá dára nígbà yẹn wọlé àwọn tó sẹ́kù lẹ̀ rí ẹ̀wà. àbáwọn tàbí ìdílé pé inú mọ̀gá àná ìgbà afẹ́ni ìgbà afẹ́ni àní ìdájọ́ kan nínú àwọn ìdájọ́ tí wọ́n pè òjíṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ lọ́rùn tààlà sọ́là àwọn olùmọ̀ọ́nù jáde nínú àwọn ọjọ́ haram ọjọ́ ìwọ̀ ọjọ́ ká mọ àwọn rọ́rọ́ àtàmù àtẹ̀fìlìfìyà àwọn ìdájọ́ a ti tó sí lọ́run àwọn ṣe ìbáfẹ́ ọmọ jáde látara wà ń bẹ̀ wà ń nta akóyèrè àkọ́ wà mbẹ súnà wà mbẹ nta afẹ́ tẹ́tẹ́ kò èèyàn ṣe èèyàn ò ṣe mọ̀bá àgùnmọ̀ ó wà mbẹ. látara ìdúró tuntun wàlá tó hárẹ̀ mọ̀ nígbà nígbà. أباها الله لها من زينة الله التي أخرج لبانه وطيبات نوره ìgbóni tí ló jẹ́ ká mọ̀ pé a lè wọ sọ báyìí a lè wọlé a lè jẹ nǹkan báyìí a lè jẹ léyìí ní tá a bá ní ká jẹ ẹnìkan ò ní ṣe léyìí ẹ̀kọ́ rẹ̀ gbogbo ojú bá ń bí ní ìsìn àwọn kan lè dájọ́ tẹ̀lé láyé gbogbo ojú bá ń bí tẹ̀lé wọn ní jẹ́ kódà wọn ṣe léyìí ẹ̀kọ́ rẹ̀ bí ẹ̀ jẹ́ àná bí ẹran òní jẹ wọn gbà pé àbọ̀dé ti mọ̀ jẹ tẹ̀lé mi. nínú aṣọ àwọn aṣọ kan ń bẹ fún wọn lé wọ̀ wọn ò ní sọ pé bó ti yá àwọn ọmọ nù wọn sọ pé bó ti gbọ́dọ̀ ní dandan nù. wọ́n sọ pé ìgbọ̀dọ̀ wọ́rọ̀ aṣọ bẹ́ẹ̀ tí èsì kọ́ lọ́wọ́ àbámẹ́lì ìtọ́lọ́lọ́ àtọ́lá sọ pé ìgbọ̀dọ̀ wọ́rọ̀ aṣọ bẹ́ẹ̀. nínú àwọn kan èlò tá a máa ń lò tóbi tó rí ọkọ̀ tá a lè kọ́kọ́ bí ọ̀dọ̀ wúrà ó ti di nẹ́sẹ̀sìtì pé ọ̀nà ti yẹ láyé ti tẹ̀ wọ́n ní ọkọ̀ wíwọ̀ wọ̀ àrọ́ mọ́ ẹ ẹ ní ìbáfẹ́ tó tẹ̀lé tẹ̀lé bàbọ̀ tí àwọn kan ní ọkọ̀ láti ní ìlú Èkó. bọ́ọ̀ tó mọ́ṣẹ́ fún mi ẹgbẹ́ àjọ tó nígbà ní ìta tó ó ti lọ mọ́wé ó ti lọ tó tó àtàlà àtàlà ẹlẹ́sẹ̀ àlórò owó ìyàtọ̀ wa ní ìwọ àkúnyé òwò mo mọ̀ sí ẹni mo mọ̀ lára tó bá wọ̀ tó bá rà ó tó kù orí ẹ̀sìn káyọ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ní fíṣọ́n tiẹ̀. kódà pàtó ìgbésẹ̀ sí ní ètò ó sì dáko kò sì ní kọkọ kó ẹgbẹ́ lọ́jà ẹ wà wà lóko ẹ̀ ẹni náà wà lọ́jọ́ bá nílẹ̀ ní gbọ́kọ̀ sí i ẹgbẹ́ ẹ̀ lọ́kọ̀ wà ní ọkọ̀ ẹ̀yìn lọ́rọ́ kọ̀ọ̀kan òkú ẹ̀gbẹ́ lọ́jà lọ́kọ̀ rẹ̀ fún mo ní bẹ́ẹ̀ ni tó lọ tó tó bọ̀ ní tó lọ máa ń lò ó sì bẹ́ẹ̀. kìí ṣe kí wọ́n ní padà pàrọ̀ bẹ́ẹ̀ lẹ́tọ́ bóyá oṣù tó ti lálẹ́ àṣà rẹ̀. èyí tó lè ṣáàtì ìbàdàn wá tó gbọ́n sọ pé ẹnìkan kan gbọ́dọ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ nínú àgbàrá mi tó sì tún pọnmọ lọ́wọ́. nǹkan àwọn ọlọ́run ló bẹ̀rẹ̀ mọ́ yẹn mo rí òun náà mo rí tó ń báyìí ó dà ilé tí wọ́n mú wọ̀ ilé kan ní kátó dàrú jẹ lọ́wọ́ lẹ́ẹ̀sì báyìí wọ́n ti kọ́ mọ́báàsì àti kéré wà ní ẹ̀fẹ́ títì wọ́n ti ṣe júmọ̀ àti fúláṣí yẹn létí ọkùnrin yẹn lọ́dà ìbẹ̀rẹ̀ àwọn tó lè lẹ́yìn níbẹ̀ wọn ò lo bẹ̀ rárá ọ̀sán pẹ̀lú kan síbẹ̀ tó jẹ́ èèyàn lè kàn tó fún wọn báwọn mójú bá jẹ tí wọ́n ń sìn ẹni tí mo gbé yàrá kan nínú gbogbo lẹ́yìn àsìkò yẹn ló ti dé ìrìn láti gbàdì tó ní àdìọ́kàn wípé aráàlú lọkọ̀ ní wíwọ̀. mo wá dé ọ̀dọ̀ ẹni yẹn ló wá sọ pé òun mọ̀ lálejò kan ẹnu mọ̀ ìyá mi tí bá ìdájọ́ bá sọ̀tàn yẹn ó ní kódà àwọn èèyàn gba ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n bá lọ tọ́jú ọmọ. òun wá ń sọ fún mi pé ilé ìyàwó tó ní ọkùnrin yàrá kan fún ọmọ bá òun mójútó ìbọn òsìn ìwọ náà wọ yàrá kan bẹ̀rẹ̀ sí oṣù yìí tó dára ìṣe oní ọlọ́run ẹgbẹ́ ètò irú ilé báyìí wọ́n ti fáìn báyìí lẹ́yìn náà gbọ́dọ̀ lórí wọ́n sì ní ìjà kan ní tí mo wà lọ́dọ̀ ní. Bẹ́ẹ̀ni bá jẹ́ nìkan, ó mú òkúta jẹ́ nìkan tó ti bẹ̀rẹ̀ yóò lérò. Yàrá àtọ̀jà láti bá nǹkan àwọn tó kù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ló gbó bàjẹ́. Wàlúwàlú àdúgbò, wọ́n kò ní ìlú. ọwá ní nígbà tí ò gba yàrá kan ọwọ́ akọ́ ọwọ́ àti ìmọ̀ ó ti kọ́ bíi ó fẹ́ kó tóbi ó tóbi nínú ìlú ló wá kọ́ fún rẹ̀ ọwọ́ ọ̀nà kan sí yóò tó rí abẹ́ tẹ́lẹ̀ náà wọ́n ń gbàgbọ́ wọlé abẹ́ ìdí máa lọ rẹ̀ lẹ́tọ̀ mi gẹ́gẹ́ bí ìdí ìdílé bọ́ ní ẹ̀sìn ìdí ó ní ìtajà ló báyìí ní ìpánà lọ. láti ọmọ ti dé onímọ̀ǹkò yìí jẹ wọ́n sì fún gbàgbọ́ tó ní bàbá gbàgbọ́ tí mọ̀ǹkò bá rẹ́rí àgbàdo ló kù sí because kẹ́kẹ́ mọ̀ sí máa dáná sí ìṣe nǹkan ọ̀nà aráàlú tó ní kẹ́kẹ́ gbé ìgbà kan náà wọ́n ní kò tí ì jẹ́ kẹtàn ní ìdùnnú ń lò lọ́jọ́ tó dé bí. lára ẹni já ní lọ ní bọ̀ ní inú kan ní tuntun pé àbá àtàwọn ìgbọ̀n tó ní ọlọ́run sá ní ìlú náà. kò rí sí ìrìn àjọ kan ìsìnkọ́ mọ̀nà ó rí àwọn tá àgbàbí òun ti olùkọjá àlà nínú kájọ́ olùkọjá àlà àbálátẹ̀ ẹ̀lọ́ tí ò kàǹkà fún fọwọ́ jọ̀wọ́ kẹ́rì ìtàn nínú ilé ìwọ̀n kọ́ tó fi mọ̀ kọ́ báyìí ó tún lè fẹ́ẹ́ ló tún dọ̀bà lẹ̀ ló tún wọlé ilé ìwọ̀n kò ọ̀nà òní ilé ẹ̀gbọ́n ọgbà ẹ̀mí náà lọ ní dọ̀bà lẹ̀ ọ̀rẹ́ ní dọ̀bà lẹ̀ láti ló bá ló bá mọ́ wà bẹ́ẹ̀. ọwọ́ ní ẹni tí ọwọ́ ti tọ́jú ẹ̀ lọ́n sọ pé tó tó àádà ń lẹ́nu fóun tó gbàgbọ́ ìpín sọ̀gbọ̀n ni pé ó ní gbàkágbọ̀ ní ìdílé ilé mẹ́fà ló ń ta ìgbàgbọ́ ilé mẹ́fà olóhùn ti bèrè tó dé ó ní àdéhùn ilé ìmọ̀ tó kọ́ ìlú náà tó kọ́ sínú igbó làtọ́ fẹ́ kí bàjá ń lẹ̀ ó ta ilé ìgbà àwọn tó wà nílẹ̀ ó lọ tẹ̀lé ilé sí i. ó rẹ̀ rẹ̀ pé òun fẹ́ kó bàjá tó òun wá lòmí ìlọ ta ni ó àwọn ilé tó ń gbé ilé mẹ́fà nínú igbó nígbà tó yá lẹ́yìn ọ̀rẹ́ yìí ọgbà àwọn wọn ti kọjú padà sí gbòòrò yìí nílé rí àmì nígbà tó ní. olówó tẹ́lẹ̀ mìíràn ọba ọba ó tún sí owó ó tún jù wọn wọn ní wọn nítorí owó ni wọn wọn nínú kódà àwọn nípàgbọ́ ilẹ̀ dé. Hmm. inú fi jẹ́ pé tí èèyàn bá gbàgbọ́ ní ìgbó ti fi ẹgbẹ́ àwọn ìtàkùn ìfojú hàn àwọn kẹtẹ ń bẹ tí ò ní fojú hàn tí ó dìbò òbí lọ́nà òun ó gbà tó òbí sí lọ́nà kò ní kò ní lábọ̀ lọ́dọ̀ náà tó jábọ̀ rẹ̀. inú àpèjúwe rẹ̀ ọ̀nà àdìsẹ́ hánà ọbẹ̀ aláwọ̀ tá a láàyè tá a ti mọ̀ pé àwọn èèyàn mẹ́ta kan wọ́n wá sílé àná ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ tá a rọ̀ tọ́lá tó ń bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù ìṣẹ́ náà ti máa ti náà. ìyá àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ tá a láwọ́ sọ fún wọn pé ìṣẹ́ náà bí ti máa ti náà wà ní. wọ́n dárúkọ àwọn àwọn sẹ́yìn ìdàdá ìṣẹ́ náà lọ sí i. kàkà náà ń òṣìṣẹ́ náà ti bá lọ àwọn ní wọ́n ti máa ń sinú àwọn ènìyàn wọ́n wá wò pé ìfẹ́ wọn ti fojú kéré ẹ̀ báwọn èèyàn sọ pé wọ́n fojú kéré ẹ̀ ni pé ayé náà ní àrùn nínú ìnàbí tòjú sí ọlọ́run ni àwa yàtọ̀ sí àwa gbọ́dọ̀ wá kù ẹ̀sìn ní káàtọ̀ wá ẹ̀sìn wá lójú wọn wọ́n wọ̀ pé òjijì náà ṣé ìtọ́nà òfin náà wá fi pé jíṣẹ́ fún wọn pé kí wọ́n ṣe báyìí tó ti sọ ọlọ́run náà ti ṣe é táwọn ènìyàn nígbà náà lọ. àwọn ni wà áyìnà náhánà nínú ẹ̀nàbí ìtọ́lọ́sọ́lọ́ àtọ́lá ọ̀dùgbọ́kọ̀rọ̀ láwùn mọ́ta padà nù lẹ́nu mọ́ta ẹ̀ńtẹ́lọ́ kò bẹ́ẹ̀ jẹ́ tọ́lọ́wọ́ ní ilé rẹ̀ ẹ̀yìn tí ọlọ́run ó dùn ní èrè tí ẹ lọ́dọ̀ pọ̀ dúró níbi tí ọlọ́run lọ ọ̀pọ̀ tí wàá ní ọ̀nà tí wọ́n fẹ́ fàyọ ọ̀la àádùnún àmà àmà ọ̀sọ́lì gbogbo ayé. Èkejì, wàá ní àtúròmù jẹ́ àrọ̀ bàbá òsì. Gbogbo ọjọ́ ayé pátápátá ẹ̀mọ̀ sí ìsìlẹ̀ àmì. Ẹ̀kẹta, wàá ní àtàbùlò nìta ìní fún omi obìnrin mọ́láyé. Ìnífẹ́yàwó. فجاء رسول الله صلى الله عليه وسلم وقال أنتم الذين قلتم كذا وكذا òjíṣẹ́ ọlọ́run ọba bọ́yọ́ bá àwọn àbọ́rọ́sẹ́ sí wọn ọba pàdé wọn ó ẹ̀yìn ní ẹ̀sọ́ gbólóhùn báyìí báyìí báyìí báyìí wọ́n níbẹ̀ ni àmà wà lọ́ọ̀nì nínú ìlàṣẹ àkùnrin ìlà ànáyìsọ̀lọ́ ọ̀sọ́là ó ní mo wá bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yìn lọ sọlọ́lọ́ ọ̀tàdà àríwọ̀sọ́là mo bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yìn lọ kìí ṣe irú àyè nìkan yìí sí ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ó tún sọ nínú àwọn ọ̀rọ̀ míì òun nìkan tó sì sọ sínú àlọ́sọ̀hún ẹ̀dá kan ò lè sọ bẹ́ẹ̀ lọ́la yé àti tó bá bẹ́ẹ̀ àgbà ó sì sọ sílẹ̀ ẹni ló sọ wọn tó sì jẹ́ pé bọ́lọ̀ tó ní ẹni ló sọ. mo bẹ̀rẹ̀ ọlọ́run jù ní lọ wà á kọ́ ọkùnrin náà mo ti fáyà rẹ̀ jù ní lọ èmi ń tèmi òun ṣe náà sílà wà á kú mo ń ṣe náà sílà nígbà míì mo sì ń sùn nígbà míì lóòrùn gan-an sí mi ti dè. torí má gbọ́ yé ti pé tí bá ti náfìlà kan lóòrùn ní gbogbo òru màá tún wá fún rárá òru ní ìgbẹ́ tó ní ìdí rárá ìtumọ̀ àti ìdíyẹn. wà àtàbáwájú lè sá mo ṣe ń àwọn àfúnmu àókè mo ń ṣe síyá mo sì tún sínú èyí gbogbo ọjọ́ ayé ti síyá ọ̀sọ́ ní àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mò ń ṣe sọlá mo sì ní fún ìgbà ní ìdí ìdí wà àtọ̀tà wà ní ìgbà mo sì fẹ́ yàwó gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yẹn ní ó takò àmọ́ ọ̀rọ̀ gbéga hampton náà ti fàyẹ́ sàmì ní ẹni tí ò bá ti ṣe ìtọ́lọ̀mọ̀ ti rán mi kò lè jẹ́ èèyàn mi kò lè jẹ́ ẹni tí ó bá mi dìde kò lè jẹ́ ẹni tọ́lọ̀mọ̀ ó fẹ́ pẹ̀lú mi sáwọn ẹni tí wọ́n ń ṣe sọ̀lá ní gbogbo òru gbogbo òru sílẹ̀ ṣùgbọ́n gbogbo ọjọ́ ayé tí àwọn aláìsàn kan nínú ẹgbẹ́ orí ìfún pé á ah, lágbájá àti ìlú rò ní ẹ̀rí rẹ̀ sọ̀rọ̀ káni tó kẹ́kọ̀ọ́ ní mọ̀ pé aláfòjì ni ibi tí mo ti mo sọ̀rọ̀ lọ níbẹ̀rẹ̀ rẹ̀ òun ti ẹ̀ báwo ló ń ṣe wo àwọn èèyàn lọ́kàn fọwọ́ ojú tẹ́lẹ̀ ní wọn ní pé nígbà tí wọ́n dúró lànà aláìní kan sí. nínú oṣù yìí lẹ́yìn náà lè lọ gbogbo òun ti ná fílà láti òun ìbílẹ̀ náà. nípìnlẹ̀ sáà ní sọ̀rọ̀ ilé ọ̀gá fílà fún ti ná fílà fún èyí tó pọ̀ jù nínú òru tàbí ká sọ pé gbogbo òru kì í ṣe gbogbo òru gbogbo ọjọ́ abẹ́ òru. kí ló sọ̀kalẹ̀ báwọn pàṣẹ látòlẹ̀ ẹ̀ẹ́ Eh, inụnaaatara naụaụaatapụ wa ụụtairilaiiri anụnakatapụ ụmụadịnaamị pụrụtayirilariri waaụwapụrụtawụwapadịpaụ وطائفة من الذين معك والله يقدر الليل والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل أنا الله الله سبحانه وتعالى ní sọ́bà náà sọ̀rọ̀ lọ́wọ́ sọ́bà pé ọlọ́run bá rẹ̀ náà tó kò ní ìdíje ní kájà òun sí mẹ́ta wà túlù sáàmù tòṣòṣò nígbà míì òun fi kádà òun sí mẹ́ta pé tabago ìdí àwọn ọkọ̀ yẹn òun fi ìdá kan òun fi fi sọ̀lá. وطائفة من الذين معك àwọn tí àwọn tí bákan náà àwọn tí wọ́n sì gbọ́dọ̀ ọba bọ́ pẹ̀lú rẹ̀ àwọn náà ń bọ̀ ọ́ ti sọ̀lá ọmọ ìdílé sọ̀lá ti yọ̀ ọ́ rẹ̀. والله يقدر الليل والنهار nínú fífà àbábẹ̀rẹ̀ ìjọba ìjọba ọlọ́gbọ̀n òtàwọ̀ ìpẹ́lọ̀ ẹgbẹ̀ ń kókó ní pé ìyẹn ti di sọ̀lá ẹsẹ̀ ń ẹgbẹ́ ìrìn àwọn ọkọ̀ láti kánò lọ nìkan yìí wọ́n dà láti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sórí ẹ ẹ ṣe nígbà tí yẹn bá tó ka ẹsẹ̀ ẹsẹ̀ tẹ̀lé tí ó wù nígbà tí yẹn kára sí kátó wá bọ̀ tó jìnnà ẹsẹ̀ tẹ̀lé ọlọ́run wa ń tẹ̀sà kéé ṣe kó gbogbo òun wá lé ìsọ̀lá o bó ti ń fi sọ̀lá àbò náà lọ́wọ́ ọ̀sán ló kọ́ra yìí ọlọ́run wa ń tẹ̀sà kéé ṣe wípé ó ti pọ̀. wàllu yóò علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن ní wọn bá ti ṣe bí ń ṣe sọlá tì yẹn ohun tí ó kà mí sọlá kì í ṣe nǹkan díẹ̀ ọlọ́run á ní bọ́ bá ti dìde díẹ̀ tó o sì ka àlùkòránì díẹ̀ ó ti tó o oṣù tó kódà wọn di ìyá wa ẹgbẹ́ ọ̀jẹ́ ọlọ́run sára náà ní ibi òṣìṣẹ́ ọlọ́run léèrè níbi ànábì léèrè tọ́lọ́lọ́run sára pé a ah, ah, èyí tí ẹ̀ ń pẹ́ níbi sọ̀lá tó bá rẹ̀. kílèsì tí wọ́n fi àwọn àyíká ọ̀jẹ́ ọlọ́run sára ní ní tí àwọn tí wọ́n kọjá àlà tí mo kàdé ìsìn wọn sáyè sọ wípé ẹni òṣìṣẹ́ ọlọ́run ti forí jù táà mo ti léèrè nínú ẹ̀jẹ̀ òun náà ní àyíká wa wú wakọ̀dùkú fún ìlànàkà wakọ̀dùkú fún ìlànàkà ìdí àti fúnmi dìrì kí ló ń tẹ̀ ń tẹ̀ nígbà láti wá sí kí ló ń bá fọ sọlọ́mọ ìgbàfọ́lá ń abala àkóhùn àmúna ìṣàkóra nítorí àwọn ọ̀sẹ̀ tó ní fún tẹ̀lé wọn ti lọ mo fi dúpẹ́ bọ́lọ̀ lọ kọ́lọ̀ ní ilé rẹ̀ tó sàkóyí kó lọ ẹ̀sẹ̀ nígbà ìdí èyí yóò tó nǹkan síbẹ̀síbẹ̀ náà lọ́sùn kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. kílá fẹ́ mú lóore ní pé báwo lè yọ àti ìṣe tó fi jẹ́ pé yóò àwọn àti ìjà náà lè lọ sọlọ́lọ́ òtá òtálá àbí yóò rò pé kò ń ṣe yẹn ó léèrè fún òun ju bá náà ti ṣe lọ sọlọ́lọ́ òtá òtálá. àwọn èèyàn ń dá tó jọ bẹ́ẹ̀ ní lásìkò yìí tí a bá sọ fún àwọn èèyàn wípé èwo ni yálà sí ìdérí kàwọn yálà sí yálà sí yálà sí bàbá kan sọ fún mi pé jọ́ọ̀mù ten thousand jọ́ọ̀mù ten thousand pé báwọn ti máa ń ṣe yóò rò àwọn ti jí láti ọ̀sán ó ní ó ní ìjà lẹ́sìn ìjà sílẹ̀ yá lóhùn ọlọ́run ti pàṣẹ lọ àwọn náà lọ́wọ́ lọ́tọ́ wọ́n á ní wọ́n jẹ̀ fẹ́ fún àwọn ní ṣé ẹ̀ẹ́kà ni wọ́n sọ pé yá àbúrò ọ̀dọ́ àbúrò náà ni wọ́n ní bẹ́ẹ̀ mo ní ọjà tó gbà tẹ̀ ń ṣe ọ̀rẹ́ ẹni tó lé ní lọ́mọ ni o mo nígbà tó gbà tẹ̀ ń ṣe ọ̀rẹ́ yín tẹ̀ sọ pé Alhaji ó sì wà lọ́dọ̀ yóò fi gbọ́n kọ́ Alhaji Gani pé ìgbà tí ó bá padà wò pẹ̀lú ìlú ìlú. mo ní tẹ́ ẹ bá sọ pé yá àlọ́ ọlọ́run ní yá àlọ́ náà ní àlọ́ òun náà ní làpì àmọ́ tẹ́ ẹ bá ti pè é ìpinnu ìdáhùn ní kóra wà lóde wà lóde ìdáhùn ní okùnrin wa ẹ ti pè é ó sì ti gbọ́ tó lọ́ba tí wọ́n gbọ́ yìí ó kù dùhà ó kù tẹ́ wá tó ń tẹ̀sí fún. إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. sọ fún wọn pé mo súnmọ́ ẹ̀rín mi tí a bá pè mí òjìbù dáwọ́tà dáàrí ní ìmọ̀ràn jẹ́ pé òun ìpèsè tó bá tẹ̀lé nígbà tó pè ní tó tẹ̀lé dáwọ́tà dáàrí dájà àmà ìgbọ́kọ̀ ìdáná dáàrí ìdájà àmà tó bá bẹ̀rẹ̀ tó bá tọrọ ní ti dà lórí ìsinmi tó tẹ̀. mo wá sọ fún ọmọ mi pé tí ẹ bá ti wá pè ẹ wà sọ tẹ̀tẹ̀ lẹ bá wọ́n pè ẹ tó lè pè lẹ́ẹ̀kejì tẹ̀fi tọrọ náà lẹ bá wọ́n pè ẹ fi tọrọ. Títí kẹ́ máa pè lọ ẹ̀wà ní sọ̀kan kan tó lẹ̀dí mọ́ nígbà tí èèyàn ní ilé tí ó sùn ara tí ò sọ náà rárá ni. ní má ti ṣe àbá ìkáṣẹ́jì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà káfọ́ tó bí mẹ́jọ nínú mẹ́wàá ní wọ́n kó láyé mú mi àmọ́ ìjọ náà bàbá gbọ́n mi wọ́n gbọ́n mi wọ́n sì dúpẹ́ dúpẹ́ lórí ìfún ọ̀nà tí wọ́n gbọ́n mi ẹni pé wọ́n tún fi sọ̀rọ̀ ọjọ́ kan ṣé lè rántí bá ti pè é sọ̀rọ̀ mi. nínú ìṣesí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nànábì tí wàá fèsì sọ̀rọ̀mọ̀ ìbáraẹ̀sọ̀lá ìgbé bẹ́ẹ̀ bá ti fi bẹ́ẹ̀ tuntun náà jọ mí ẹ̀rì jọ lẹ́yìn tí ó pẹ̀lú ìlú nínú ìṣọ̀rọ̀ náà. àti títà aláwọ̀ ìdájọ́ àyè jẹ́ ìjẹ̀kùn nínú ìsìlámù àbí ìjẹ̀kùn sí ìsìlámù ọ̀hún wa àbí ẹ̀rẹ̀ àmì tó fi yàtọ̀ sí gbogbo ẹ̀sìn tó kù pátápátá ni. táwọn a táwọn àwọn alẹ́ òkú bóyá àbí mi láti di ìsìnmí a ní kó tẹ̀lé ti sábà wọ́n àti súnà kọ́ mọ́kànlá àlà àbá àti hámọ́ yọ àti fún tuntun náà kò síbẹ̀ nínú gbogbo nǹkan ní ìtàn pẹ̀lú àwọn tó dùn. àkọ́kọ́ nínú ayọ̀ náà ọlọ́run ní ọ̀nà ìjà ara àlékún ìdílé ìfarọ̀ láti hajj ayé àti èyí àà fún pínpín àà ìlọ́run látara pípẹ́ ìlọ́run. وجاهدوا في الله حق جهاده. nínú nínú طريقة الحسيان nínú Ramadan ní ojú tẹ́tì yẹn ọlọ́run ní ìlú lọ́wọ́ ní ìlú ìdẹ̀kùn ní ọlọ́run bá lọ́wọ́ pẹ̀lú wàlá ìlú dípò ní àlẹ́ ọ̀sán ní sọ́ọ̀tù bákọ́rọ̀ ayọ̀wá ní five. nínú ìdí akúrú pé nínú ìṣe gan kò tó hajj mú alákàtúntò dúkìá ó ní àlùwòlù kọ́nà tó ń fa lọ́sì wòlù máa ń rí lọ́wọ́ ìrẹ́jì àlàyé fún mi kárùn-ún sẹ́nà nípa nínú ayé àgbẹ̀gbẹ̀ pé àṣewù dùn téèyàn bá ní ìgbàra afẹ́sìn téèyàn bá ti fi yan lórí ẹ̀sìn wùdù kan bẹ ní ojú òun tẹ̀lé ní oṣù sọ́lá ìnira ọ̀nà ẹ ojú wùdù ṣe rọrùn tó kásọ̀rọ̀ ọ̀nà ká sọ́lá ìnira ní oṣù tẹ̀lé sí oṣù náà ìṣẹ̀ wa gbóni ìṣẹ̀ mọ̀ náà fọwọ́ ìmọ̀ ọ̀pọ̀ ìlàfọwọ́sán ìtúfọ̀ kẹkẹ torí pọ́ mọ̀ ọba alámẹ̀kan lọ́lọ́run bí ẹ bá ji bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ òwúrú tẹ́ fẹ́ẹ̀ kó yẹ kí kò yẹ kó tún máa rọ̀ wá tó tún sùn wá pé kì í ṣèlera Ọlọ́run sọ bẹ́ẹ̀ ní ìlú. Láyúrí dúnlọ́hùn ni àjàlá aláìkún min ṣọ́rọ̀dín wà láti yúrí dúnlì yúpọ̀ rírọ̀. Wà láti yúrí dúnlọ́ mẹ́ra kù ẹgbà dọ́lọ̀ ti fẹ́ o. Wà ní yú ti mú. Ẹgbẹ́ mi ìlà kẹ́lẹ̀ mọ́ ni. Wà ní yú ti mú. Káwá tó sọ tó tó wọn lágbára jẹ́ ẹ̀rọ ọlọ́run tí mo kẹ́kẹ́ ẹ̀ lè má nì wà ní dínà ẹ̀yìn màdàmù àlékún kí n sì lè pé ìtẹ́ mi lórí lórí tẹ́ ẹ lè rí kẹ́ látara ẹ̀ ní wàlẹ́ alákùn tẹ̀sùrù látara bẹ́ẹ̀ lè má tún tẹ́kọ́ lọ́wọ́ ìgbà tẹ́ ẹ bá ti rí ooru tí ń ń lẹ̀ kí ọlọ́run mi sọ lẹ́yìn ká lè fi ó túmọ̀ sí pé ìlú náà lọ́dọ̀ tí ò bá jẹ́ sí ní mọ̀ṣákọ̀ tó wà ń bẹ̀ àgbàgbà ẹ̀rẹ́ lórí tí ó sọ fún ìpé à ìfó ẹ̀ sí ti à á máa ń fi sọ́lá àbàtà sí ní ọ̀yẹ́ ìlú lágbára tọ́yẹ bá lọ àpò padà síbẹ̀. àwọn tó rìnrìn sí àjùjẹ nínú ìmọ̀ bí àlùkò màdínà bá àlùkò tó sùn màdínà lẹ́wà àfà màláfà mi ọlọ́gbà lẹ́yìn tó tútù lẹ bá mọ̀ nínú àrò orí lẹ bá tó tútù bá dé ẹ̀ẹ́dẹ́gbà orí gbogbo ẹtí òsè sọlá ẹtí òwò kíláàsì lọ́kùn fẹ́ kọ̀ọ̀kan bí àwọn ọgbọ pípà mi ní kálukú wa máa ń wọ wọ búlọ́ọ̀kù sọ́wọ́ lọ bí sọlá àti lọ kíláàsì rùn. bó ṣe jẹ́ yunifásitì tó bẹ́ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ìlànà mọ́sílù òní kọjá house àwọn tó ti sọlá ẹ máa wọ pé mo ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yunifásitì lọ ìdíbọ́jọ́ pé bí ìwọ̀n bá ti gbàgbọ́ yẹ̀sì yóò ṣe àṣẹ ìwọ àdúgbò kọjá yìí mọ́tìrì tí ó kù báwọn ìbùkọ̀ láti kà ní campus tó bá di mú òtútù mọ̀dínà kò sì lè kọjá rẹ̀ lẹ́bí máa ń gbọ́ pé wọ́n léèyàn lọ kọ́ńtì rẹ̀ ìwọ tó òtútù láti rí àjọ níta àdá àwọn ọkọ̀ pé nàìjíríà ìgbà náà ṣéèkì àṣùlání ṣéèkì lágbájá ti parí ẹ̀kọ́ ní àdìbá dúpẹ́ àjọ níta àdá nìkan lórí ìtẹ̀lá àwọn ọmọdé pásọ̀tì

wọ̀lá ìṣáára ní àhàdún ìrìnà àgbàlagbà ẹnìkan ò ní gbogbo kó máa kọjá tó ti yẹ àbùkù tòtò wá tó bó ṣe yẹ ní láwo kókó máa tòtò kọ́ máa kàn kàn kọjá tó ṣe yẹ àlùkò yóò ta ìpàǹtò sọ́kì tẹ̀lé mi ẹnìkan ẹnìkan kan ò ní kó máa kọjá tó ṣe tọ́ àbó yẹ ìrìnà àgbàlagbà àti kó sùn kò ní lẹ́yìn kí mo tọ́ lẹ́ẹ̀kan nípa àwọn tí ń dúró gbó ẹ bá ń béèrè lọ́wọ́ tó gbé bàjẹ́ ó ti béèrè wọn lórí ẹ̀sán padà síbò ìgbà táwọn ọmọ gbó wọn àkọ́kọ́ yà lẹ́yìn wọn láwọn bá bọ̀ yìí ìgbà táwọn àwọn ọ̀dẹ́ gun mọ́tò wọn wọn àkọ́kọ́ yà wọn dà lẹ́yìn wọn wọn ní àwọn ọ̀rọ̀ ni wọn mú fókùn nínú nínú àkàrí ìtàkì ìbíyà wọn mú ìdájọ́ wa fún wọn àkọ́kọ́ yà lẹ́yìn wọn mú mọ́tò nínú àyẹ̀wò gbogbo tó tó bẹ́ẹ̀ àti tí ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti kọjá àgbà yóò padà kò tọ́ bẹ́ẹ̀ ẹ máa ṣàkíyèsí kódà nìkan òun ti wá àtúntò yóò padà orí ibi ọlọ́run ti fẹ́ tó fi ráàrin ní sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀tọ́lá òun lè yẹn lè ṣe tí wọ́n ti kó láyé tí ò ní níyàn fún ẹ̀ bá gbàgbọ́ yẹ tí ó bá ti kọjá bẹ́ẹ̀ yóò tún yàn padà yóò padà náà ló fọ́ náà ní sọ̀tọ̀ ẹ̀rọ àwọn tó mọ kọ́lé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbésẹ̀ ní ìwọ̀n ìwọ̀n ẹ̀kọ́ lọ. ẹ̀rọ àwọn òbí kan náà tó bá wọ ẹlẹ́ẹ̀kì kan lọ náà. wọ́n sì fún ní ìdájọ́. tí ẹ̀fẹ́ tí wọ́n bá tẹ̀yìn bá ń sin kẹsàn-án ní ìta aláàbí ní èrèfé bò ló ti lè jẹ tí ò lọ mẹ́sìn tí ò lọ mẹ́sìn ìyẹn àtẹ̀sí sí mi. ẹ̀yin òjò aláìsàn yẹn sáná làwà ẹ̀ má bú ẹgbẹ́ wọn là fún mi torí tí ò láti fi ẹ̀rọ àti pápánà ní ẹ̀rọ wa ń ṣe ìkẹsàn tó bá ti lè lọ mẹ́sìn tọ́lọ́run ò sì fi rán òṣìṣẹ́ láwọn ọmọdé ìtọ́lọ́gbà ìgbàsọ́dà àápàtì ìdí ẹ̀ bọ́dẹ̀ fáwọn ara wa náà ní àápàtì ìdí ara wa pé ààyè kan ti dé nìyẹn tí ó ti gbà sílẹ̀ rí bákan náà wánú àdéhùn náà bá fún dábàá padà fún wọn. wọn ní àwọn èèyàn kan minhari ship ẹlẹ́bọ̀ ni wọ́n kẹ́ránú pọ̀ sọ́tọ̀ ló wà ákàrò wọ́n pààyàn gan wọn àrí pípààyàn sí kankan ní tó dáa lọ wọ́n zánú wọ́n ti dìná gan wà ákàrò kódà wọ́n bọ̀rọ̀ dèjì dẹ́lẹ̀. فأتوا محمد صلى الله عليه وسلم وفدوا بك الله فقالوا إن الذي تقول وتدعو إليه لحسن وني à ń gbọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní o níbi tí kò mọ̀ yé wa o wàlọ́ sàbẹ̀rù náà àna lima àmìnà kàfà tó bá ti pé àwọn lè rí ọ̀nà àbáyọ kan táwọn kò ní jìyà ìbò táwọn ti dánwò àwọn ọba ti fi lọ́wọ́ nínú àwọn ayé àti sọ̀kalẹ̀ tọ́lọ̀ fáwọn ẹ̀dẹ̀dẹ̀ ti sọ̀lọ́lọ́ ọ̀tá rẹ̀ sọ́lá òun ni sọ́lá tó zúmọ̀ fifty three. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ní tí wọ́n gbọ́ yéye tó tó di pé àyà sọ̀kalẹ̀ àwọn èèyàn náà ń bẹ lọ́pọ̀lọ́ wọn lónìí àwọn ẹwọ ẹfáyọ̀ mẹ́ta wọn ẹ máa ṣe wá àti fáwọn míì sí ọ̀rọ̀ tí wọn kì í tí òkú kọjá sísọ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ dì ní ara kọjá àlàyé àtàrí gbàgbọ́ ní pé àtúnṣe ń bẹ òun sì máa kọ̀ọ̀ká fún òun òsì tí ìyọ nínú ní òsì ìyọ lọ nínú sí ibi tí wọ́n sọ sáyẹ̀nsì sì wà nínú ẹ̀ ìdíje ọlọ́run wá káyà ìfún wọn pé sọ fún wọn pé àwọn sáyẹ̀nsì bàjẹ́ débi tí wọ́n ti dé yẹn. látàkùnrin mi wọ mẹ́tìlá. láti ní wọn sọ̀kalẹ̀ àtàwọn tòun náà tó mọ̀ bọ́ wà sí i tó wà náà látàkùnrin mi wọ mẹ́tìlá ẹ náà ti jáde bọ́lá Ìjọ pátápátá. kàkà àbọ̀ fáwọn ẹlẹ́bọ̀ ni wọ́n á sọ̀rọ̀ tóbi lórí ẹbọ títẹ́ ẹ̀ ní ya fún ẹbí bọ́lá ńgbà bọ́lá òdòdó nínú àyájọ́ tó lè dùn nígbà tó yẹn àwọn kan gbọ́ lónìí wọ́n sọ pé ẹ bá rí pọ́nmọ́ wọn ti dáadáa ilé ẹ̀kọ́ jùlọ ilé ẹ̀kọ́ ní ilé ilé ké bàbá tó lè gbà tó ẹ̀yìn kọ́ kí lè rò ń pa ẹ̀tọ́ ti fi ọmọ sí ibi tó tọmọ sí ẹ̀ tọ́jú ni wọ́n bí wọ́n lẹ́rìí tàbí ẹgbẹ́ ta ti ẹ̀jẹ̀ ẹ̀yìn fúnra yín àti tọmọ torí bẹ́ẹ̀ tó jọ ọ̀nà náà láti àápù tẹ̀sẹ̀ dára jù báyìí lọ ọ̀rọ̀ tó jẹ́ wà lọ́la ní tọ́wá yìí títọ́ ọmọ ẹ̀yìn ẹgbẹ́ tó kàjẹ́ ni àbí tẹ̀lé jẹ́ torí tó jọ ọ̀nà ẹ wo ó sì máa ń sọ fún àwọn èèyàn wípé nínú àwọn tó ń tẹ̀lé amúsùnmí ní ibi tẹ̀lé bẹ́ẹ̀ púpọ̀ jù nínú ìlànà ẹ̀sìn ní kọ̀ǹpàtìbísì wa nítorí wà lórí múkì ó wà lórí ọmọ ọdún mẹ́fà náà tó ti ìjọba ní ká bí mo ṣe ń kọjá lọ níwájú ìṣọ́ọ̀tù kan nìyẹn ní stadium wà ní ilé stadium náà rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ kan bọ̀ láti ní ìṣọ́ọ̀tù fẹ́ lọ sọ kò sí kò sí lè fa ìwé rẹ̀ lọ ó kàn kọ̀ lómi ó lè dìbò ó kọ̀ lómi kọ́kọ́ tó mọ̀ wọ́n á dúró wọ́n á wọ ọmọ ìjọba rẹ̀ pété ọmọ yìí wọ́n ó ti gbàgbọ́ mi pé tí ìnira ìṣòro bá dé gbé ẹni tó kó wọ́n láyé láti bó ti kéré tó. mo wá fún ọ̀gá náà ẹjọ́ fún lẹ́rù mi mo gbélé kan gbàdàn six flags ẹ̀mí nìkan ni muslim bẹ́ẹ̀ gbogbo àwọn tó kùnrin ṣe mùsùlùmí. a sì bára wa sọ̀tá náà ló jẹ́ kí n ráyè organize lecture wọ́n á gbé màsúlùmí wọlé wọ́n á gbé wá in fact láti eight o'clock ọtọ́ àsìkò dùn àlọ́sì dùn ọtọ́ àsìkò áfù àlọ́sì áfù ọtọ́ àsìkò mọ́gírì àlọ́sì mọ́gírì ọtọ́ àsìkò ìṣá àlọ́sì ìṣá àtọ́kùtà gbogbo wọn ọ̀gbọ́n ti kẹ́lẹ́ yóò jùlọ ìgbà yóò wọn gbà sáàmì ọtí mo á fẹ́ fúra àti mo fi mọ́rọ̀ yẹn wá ní wípé ọmọ kan wá wà tó jẹ́ ọmọ lo ti fi rúùmù tiẹ̀ nígbà tí mọ̀sílẹ̀ ló wọlé ọ̀rọ̀ lórí kan wípé sábàtì ọlọ́run ni ìjọ mọ́ríàn ọwá ní ọ́sàdì kó wá nìkan ọlọ́run ò bá ibi tó ti ka ọ̀rọ̀ yẹn gbọ́ pé àdéhùn ti ní ìlú ìdí ìdájọ́ ọ́sàdì kó mo wá ní ibì kan mo gbàgbé bó ti sọ̀rọ̀ yẹn tó yàtọ̀ síbẹ̀ yẹn mọ̀sílù yẹn wọ́n yóò rẹ̀ èmi kí nǹkan ẹ̀mí ẹ̀rọ kọ̀ wọn ó bùkọ́ fi bẹ nígbà tó tó sẹ̀mí fi lẹ́wà ọlọ́rọ̀ tó sọ lẹ́ẹ̀kan oníkan ti di báyìí wọn bá mú báyìí nígbà tí wọn wà sí ẹ bá síbò ní àgbà sí ibi síbí ni wọn bá pe ìsọmọlẹ́wọ̀n ní sápọ́nì omi kí ni ìtumọ̀ ẹ̀ nígbà tí pè ní tán nípò mi oníkèwé ní káàdì mi ìdí tó ní mú wá jẹjẹrẹ mọ́ ẹ̀ ló bá dá tẹ́sí ó fẹ́ tó sẹ́yìn náà ó ní ìyí kò ní àkọ́ sọ̀rọ̀ níbi tí ò kò sí sọ̀rọ̀ lọ́mọ yẹn bá ń bọ̀ láti inú yàrá ọmọ yẹn ògbọ́n tá ń sọ nínú ọdún bá ní ẹwọ́ ọmọ yìí dápò tó wọ́n bì kí ni ìtumọ̀ sáfàmì lọ́wọ́ bá yẹ ṣáájú wò dáì ọba kà àwọn ẹni ẹbí ọkùnrin lè kẹta bá sọ náà nìyí wọ́n lù láyé ìgbà tó kò fẹ́ kẹ́lẹ́ kò fẹ́ takò ẹjí ní lábẹ́rẹ̀ ọmọ yẹn gbọ́ yìí tó bá dùn yóò takò sí wọ́n ti ní tírénì yẹn láti kékeré. bàbá aláwo ti fọ ọmọ bàbá aláwo ti fẹ́ yàn kọ́ àgbẹ̀. ọmọ onídìrí àmì ọ̀sẹ̀ yàn kọ́ àgbẹ̀. ọmọ onídìrí ọ̀sẹ̀ pọ̀ mí ọ̀sẹ̀ yàn kọ́ àgbẹ̀ tó lè ṣe súnà ìṣá ti lọ sí ìṣọ́bìtì ẹ̀kọ́ pẹ̀lú. Sígbà táwọn tó dáwọn òbí náà máa yọ̀ pé mo bí náà yẹ àbó òbí náà tún sínà. Gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ló ń padà fọmọ wọn títí tí ọmọ tó ti yege yẹ tó ti sọrí yẹ. Lábẹ́ sọ wípé àwọn tí wọ́n á bó ti ọlọ́run ìlú tó fún wọn wọ́n jẹ́ káwọn náà dájú pé àwọn sì lọ́nà àbálẹ̀ o lóògùn ọ̀tọ́ bá jẹ́ tọkàntọkàn wọn ti fi náà. mọ̀ á ń rí àyẹ̀kẹ́ pátánì tó lánà ó lè lọ́ọ́ sàmà ní nígbà tó lè tẹ̀gà náà ó nígbà táwọn ti sọ̀ láti lọ lẹ́nu ká bá sí àtọ̀tọ̀ àwọn tó ló ń yàn kó náà wọ́n ti sọ̀lá ọ̀kúrú sọ àwọn èèyàn bá wù wọ́n bá wù ní òkú wò kódà nígbà tí wọ́n wù òkú wò nínú sọ láti náà ní oríṣi màtí wọ́n wù ní òkú wò ó tún sọ pé ilé màtà nìyó náà nìyá ní àìsàn sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ kí ni kí ni ogun tẹ ẹ̀rọ náà nìyí. nígbà tó sọ̀rọ̀ yẹn àwọn àkọ́tù fọwọ́ mú náà wọ́n ti wà láàrin ìgbà ní ìpàdé ìgbà ní àwọn àkọ́tù fọwọ́ mú náà ní gbẹ́ni lọ́wọ́ àwọn òfẹ́ sọ̀rọ̀ tó ń bí àwọn nígbà tí wọ́n fi kẹ̀kí wọ́n parí sọ́lá ìjọ náà wá bẹ̀rẹ̀ nípa tó ṣẹlẹ̀ ọwọ́ agbára rẹ̀ ti pé iná hàbì ní sọ́lá torí sọ́lá táǹsì láyé fún bí a ṣe ń ní kàlá nìyà àyè sọ̀rọ̀ bẹ̀ kí dá sọ̀rọ̀ sọ̀lá ti lẹ́nu ká mọ̀ mọ́rọ̀ ní ìyá kò bá mọ̀ ìnáwó wà tẹ̀síyè wà tẹ̀síyè wà tẹ̀síyè wà tẹ̀síyè kí wọ́n ní mọ̀hálì àjọ ọjà lọ́wọ́ dàgbà ni ó ní máa wà ẹ̀kọ́ mọ̀hálì máa ń gbà wọ́n dàgbà àgbà ìrìnrìn ló ń kọ́ ni lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yáàrí ṣáájú ìtànàjà àtìlẹ́yìn rẹ̀ sọlọ́lọ́ ọ̀tàrà sílá kò bá àwọn sájọ pé sọlá àtàgbà àwọn ọ̀gáyẹ́ tó kù tó bá ní ìlà ìgbọ́n padà lórí sọlọ́lọ́ ọ̀tàrà níbi kíni àlùbùsù káfọwọ́ ẹ̀jẹ̀ ni káfọwọ́ ẹ̀jẹ̀ ní irú ẹ̀ náà ló fẹ̀rẹ̀ fẹ́ tó pọ̀ kan kíláàsì ló jẹ́ wípé wọ́n ti wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ lù ní ìkùlù kó ti tọ́ náà tó hàn náà wọn. nígbà tó tọ́ náà wọ́n hàn náà àwọn tó fẹ́ síwọ́ àbàrá sí tó wá pè tó bá sọ̀rọ̀ kí wọ́n ti dìbò lélẹ́yìí a ti tẹ̀lé síbẹ̀ tó tó bá sọ̀rọ̀ ó ní ó ní bẹ́ẹ̀ ìkan ẹ̀kọ́kọ́ náà lé ìpẹ́ ìná tó tó mi bá ti kọ̀jẹ̀ mi lọ ó di mímọ́ nìyẹn. ọwọ́ tó ń jẹ́ kí wọ́n mọ̀ wípé ṣé ẹ mọ̀ wípé ìnira wọn máa pọ̀ fún ẹ ṣe léṣe ẹ ti dọ̀tí mọ́sálásí àní mọ́ni tí ẹ̀ ló wà mọ́. tó ń jẹ́ bá ti ń sábà wáyé mọ́sálásí ìtọ̀sùn nígbó bẹ́ẹ̀ dára ìtọ̀ sí àtìgbẹ́sẹ̀yìn farabalẹ̀ tọ̀ mẹ́díkálì náà ìnira fúlọ̀ náà òun náà wá sọ wípé ọlọ́run dákun kẹ́lì ní àti Muhammad láì fẹ́ ìlú ìmọ̀lẹ́yìn àmì bó ṣe wà lẹ́dọ̀ wá yìí ọlọ́run tó wá tún ó tún kọ́ nígbà tó sọ̀rọ̀ yẹn tán ẹ̀ náà tó wá báyẹ̀ lójú fún kó kẹ́ gbogbo wa kọ́nà wọn kẹ́ gbogbo wa ẹ̀jẹ̀ nìyẹn téèyàn bá fẹ́ tó wá ọwọ́ yẹ ọ̀gá o. bàbá sọ mọ́sálásí jọ́nà náà ó ní èpè ní ẹbí ti sọ̀dá kò sí yàtọ̀ bí yẹn bá tọ̀ sí orí táìsì alẹ̀ náà ẹ ká fọwọ́ ẹ̀gẹ̀ náà tó bá fẹ́ láyìn àfọwọ́ ẹ̀gẹ̀ mú náà ni à nínú ikú níbi ìbàdàn. mo ti sọ láti kan mo jó lórí àjò mo wá ti sọ láti orí kan gbogbo tí mo rí òbí ojú kan mo wá fi sọ láti tán mo ń ṣe àdìkáàrò lọ́wọ́ ó pé èmi nìkan ni mo léra mi ní mọ́sídìí yẹn wọ́n sì fi kalẹ̀ àtòkò láti tó ó dẹ̀ tó ti kọjá rẹ̀ nítorí ó ti ṣe àdìkáàrò lọ́wọ́ tẹ́ ẹ lọ́ọ́ sí abọ́ bàtà sílẹ̀ yẹn àpèjúwe rẹ̀ mo abọ́ bàtà sílẹ̀ yẹn fọ́ọ̀ kí ẹ tó fẹ́ nínú mọ́ọ̀sì ẹni tí òun wàá fi láti òun náà fẹ́ tètè wàá fi láti kò tí ì mọ̀ bóyá ìyẹn wà fún fúnra jọ sílẹ̀ tálọ́rọ̀ àtàkì pàwọ́ tálọ́rọ̀ pàbílẹ̀ musa ní ìdáhùn òun ò pé orúkọ òun yóò ọba yóò fi sẹ́yìn lẹ́yìn wọ́n làbílẹ̀ òun pé òun yẹn ti yé láì jọ bá ti tó torí ọlọ́run àti pé kìí torí rọ́ọ̀ kìí torí táì kìí torí ìtẹ̀kan ju sìmẹ́ǹtì lọ. táàbù tó mọ yá tó dùn sọ̀nà mo ti rí ibi onítọ̀ pé ẹni ní òun ní mọ̀nyàn pàṣẹ sí orí mọ̀nyàn lé dànù ní òun bẹ́ẹ̀ bá ti ṣe ń kẹ́kọ̀ọ́ ìsìlámù yìí wà láì látara àmẹ́sì sọ̀rọ̀ sọ́làmù à ń kẹ́kọ̀ọ́ bá ṣe lè mọ̀ níbẹ̀ ọ̀ èyí lè bẹ̀rẹ̀ wà láì àmẹ́sì sọ̀rọ̀ sọ́làmù ó ní àjábà ní rọ́bí wà á kà ní kàdí ọlọ́run bá mi fún mi ní ajábù ajábù yàtọ̀ sí ẹ̀rì bí ìbéyàn ṣe wà níbi ajábù ó ní ọlọ́run bá fún mi ó sì ó sì ó sì kọ́ mi dáadáa títí mo wà well trained by my lord tẹ̀lé tó dáná ó fi ṣe ìdúpẹ́ fọ́nà ọba rẹ̀ so ẹlòmíì màá kàdáde ìdíkó ìṣe ọlọ́run ìṣọ́ fún ọ̀sẹ̀ ẹ má lè yàn kó òun bí ẹ̀sìn ìṣe dáwà fún ẹ ní o màá kàdé tẹ̀lé ọlọ́run sàhábà lọ sí dáwà fún ọ̀sẹ̀ pé ẹ̀mí ìṣe ẹ̀ lọ ẹ má lọ yẹ wọn kó jẹ́ ẹ̀sìn ẹ̀ fà á wọn mẹ́ẹ̀sìn ìṣe tí wọ́n ní o yóò fi tẹ́ńtẹ́ǹtì pé tí wọ́n bá gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì yẹn wọ́n tún lè yẹ kó mẹ́sẹ̀gì. àdéhùn ìwádìí ọmọ sọ́ọ̀nì lọ́dí aláwọ̀ sáà ánì. ó ní àwọn àmì ìjókòó kan pẹ̀lú ìṣẹ́ ọlọ́run àtàlọ́lọ́wọ́ àlèkọ́nà àkọọ́lẹ̀ báyìí ní ẹsẹ̀ báyìí nà fún mi kí ni báyìí nà fún mi ẹ fún mi ẹ gbà fún ọlọ́run ládàra mi àlá àlà àtúnṣe lè fún mi láì ṣe á lórí pé ọlọ́run nìkan lẹ́sìn ẹ̀rí ṣe bí ẹ̀rí jẹ́kọ́ ẹ̀rí jẹ́kọ́ wà látàtẹ̀ ní kú ẹ̀rí jalè wà látàbínú ẹ̀rí jẹ́bìnà ọ̀tọ́ àlà ayé tàkùn làhá nínú sátìlì mọ̀mùtáhánà áyà tó parí àwọn áyà yìí tó kọ́ ọ̀rọ̀ yìí kínú òjíṣẹ́ ọlọ́run wákàdé lẹ̀ tó kó gba àwọn ẹmọ́sẹ̀lẹ̀ ẹmọ́sẹ̀lẹ̀ ẹmọ́sẹ̀lẹ̀ òbísọ́lọ́ kàdélẹ̀ fàmà ń wọ́n fà ní kùn ẹni tó bá ti bẹ́ẹ̀ nínú yín fà á yírù wọn àlọ́ yóò jèrè púpọ̀ lọ́dọ̀ náà wà mú àfọ́ bàbí dárí kàṣẹ́ á ẹni tó wá ṣe kankan nínú àwọn kan tí mo ní kẹ́ ẹ gbà fún mi bẹ́ẹ̀ ní ṣe èyí kẹ́ ẹ ti náà fásitàrà wù lọ tọ́lọ́ ń wá bò láti rí fàtàtàrà wù lọ tọ́lọ́ ń wá bò àṣírí ẹ̀ ìṣá àkọ́kọ̀rọ̀ láwọ̀ ìṣá àdàlà tó bá wọ náà yóò jẹ́ yíyá tó bá sì wọ náà yóò bá yóò jẹ fún un. nínú ẹgbàá wà ní àníbi sọlọ́lọ́ sọ̀tọ́là ó sọ fún wa pé ẹni wọn ata ìṣe ní nìhàdì nílé ọ̀dọ̀rà àwọn àwa eléwà ìpín wọ̀nyí bí irú àwọn àpèjúwe tó ti ṣe ọlọ́run bá kàrí ẹni tó bá sì kan nú ẹ̀mí yín tí èsì tóbi dákun nínú ẹ̀wò fálẹ̀ àti bábẹ́rù ìfàkìrì là kó yẹn tó ẹ̀ láàrin àtọ́ náà. wà á máa yóò bèbè lánà sọ̀kè hàtà àmì tó bá rìpọ́tù ara ẹ̀ pé mo sì lókín àlẹ́ ìhàdà lọ ó kàn án fọ́nà tó lọ́wọ́ sọ́nà á lù sẹ́rí àlẹ́ rí ẹ̀rọ àti ìdájọ́ rẹ̀ tó bá ti lè rìpọ́tù ara rẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n rìpọ́tù ara wọn òṣìṣẹ́ ọlọ́run ìdájọ́ náà wà lórí wọn àwọn tí wọ́n wá láàrin àwọn àtọ́ ohun tọ́lọ̀ ń bá fẹ́ yóò gbà tútù bá tí ò bá sì fẹ́ yóò jẹ wọn yá. kí ni ìjẹ̀kùn tá a rí mú nínú ọ̀rọ̀ tá a kà ní ìjẹ̀kùn tó wà ń wípé kò sọ fún wa lójú sí ọlọ́run àtàlọ́lọ́ ọ̀sọ́là báwọn alákatá títí òní ti ń sọ látọ̀lé àwọn mọ̀ọ́tẹ́sílà àwọn kàwárì àwọn mọ̀ọ́tẹ́sílà àwọn tó jẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ yọ̀ kan ẹ̀ pẹ̀lú yàtọ̀ ẹ̀wọ̀n wà náà ti pèpè ẹ̀sẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àfún mi ẹ̀fọ́ ọ̀sọ̀wọ́pọ̀ ẹgbà fún mi ẹgbà fọ́nà látara mi ẹ̀rí ṣẹfọ́ ẹ̀rí jáde ẹ̀rí ṣèṣì náà tẹ̀ bá wá ṣe é tọ́nà ń bá bọ̀ láti àárín àárín tọ́nà wà lọ́wọ́ kò sọ pé ẹ má gbọ́dọ̀ bí wọ́n sọ pé ẹ ti bẹ́ẹ̀ náà ní ọdún mẹ́rin náà ní lọ. wọ́n fi ṣẹ́jẹ́ nìkan bá ti lọ sí ìtàn yẹn kò tẹ̀lé wọn tú wá yóò kàn máa ronú pé kò ní ìgbà tẹ́lẹ̀ àtijọ́ tẹ́lẹ̀ kan tó bá yàrá rẹ̀ lè pọ̀ nínú ọ̀rọ̀ náà fún ara rẹ̀ wá lọ́sọ́dọ̀ òṣìṣẹ́ náà pé aláàtì mo ti parun mo ti parun mo ti parun òṣìṣẹ́ ọlọ́run ti wo lóde ìrọ̀lọ́ lẹ́nu pápá wo lóde kí ló ṣẹlẹ̀ oníwà pọ́pà láàrin mo bá yàrá rẹ̀ lè pọ̀ nù. ayé aláfọ̀kalẹ̀ ayé àyìn àfọ́àrà tó ṣe ìtàn tó ṣe. torí táwọn yẹn máa ń bọ́ yẹn náà ni pé táwọn bá ti ṣe lọ́wọ́ àwọn parun èyí ló fà àwọn kan kú sí ìnáwó tó kọjá àgbà náà ní ìtẹ̀lẹ́ sí Islam nínú àwọn tí ìtẹ̀lẹ́ sí Islam wọ́n ti ọba ti fẹ́ ìkankan òní nìkan yẹn wàá rí fọ́sọ̀ rẹ̀ kí ni wọ́n ń pèlú Yorùbá wàá jẹ́wọ́ ẹ̀sìn ọmọ adámọ̀dá máa jẹ́wọ́ ẹ̀sìn kò yẹ lẹ́yìn òsì lànà èsì lànà ayé padà pọ̀lú fún mi ẹni tó máa ń tẹ̀lé ọmọ láti rí àbíkú yẹn tó dáa màtọ́ náà tọ́lọ̀mà fẹ́ yóò kò ní tọ́lọ̀mà fẹ́ yóò jẹ́yà ọ̀yìn àbùdùlá kọ́mọ̀ sọ alẹ́ wọ ẹlẹ́sẹ̀ wàkánà sọ̀rọ̀lọ́wọ́ alẹ́ wọ̀ sọ́lá láti ráàlì ẹ̀lú òjíṣẹ́ ọlọ́run kan ń lo ìbẹ̀rù púpọ̀ wàdá ìdáhùn ilé ìdí máa ń tòkè lọ síbi tó bá rọrùn fàánà ẹgbẹ́ sàpèjúwe látọ̀dọ̀ àìsàn ọ̀dí àlọ́ọ̀ sáàdà ńlá anna rasul allah sallallahu alaihi wa sallam qala inna rifqa la yakunu bi shay òjíṣẹ́ ọlọ́run sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dẹ́ máa bẹ lára àkẹ́kàn ìlà záàdà àti kí nǹkan yẹn wíì wọn là yóò gbà wọn ṣe kò sì ní kúrò lára àkẹ́kàn ìlà záàdà àti káfíńkò bá nǹkan náà tó wá jẹ́ pé gírígírígírí ilé kókó tó dàbí ọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ ẹ̀sìn gan Yorùbá ń tẹ̀lé lápá ọ̀làbọ̀ sọ́rí ẹ má bínú ẹ̀mí pẹ̀lẹ́ ìlú wọn ló lápá ó tún lábọ̀ òótọ́ sì ṣe bá sọ pẹ̀lẹ́ akọ fẹ́lòmí sọ́ọ̀rì akọ ìgbàlẹ̀ bẹ̀rẹ̀ ni. sùtẹ́nì táwọn wá bẹ́ẹ̀ lọ pé àgbébó kí mí kẹ́ pẹ̀lẹ́ ẹ rí i pé ojú kan náà ni wọ́n jọ wà nínú àgbàgbọ́ yìí. ṣé bí èèyàn ti sọ pé kéèyàn pẹ̀lẹ́ nì. nígbà tí mú ẹni tá a fẹ́ bá sì rú kí rú gudugudu kí ẹ bá sọ pẹ̀lẹ́ ẹ̀ pabó yóò tẹ̀sí ìdúró kótó fẹ́ sí ní ìfẹ́ ó lè ṣe nínú àṣà nínú òṣèṣì gan gbòòrò kọjá àdàbẹ̀ mẹ́ta tó dé mẹ́rin ní ìbá tó tẹ̀lé lápá ó lágbo. ويقول صلى الله عليه وسلم إن الله إن الله رفيق يحب الرفق ó tún wá sọ wípé ojúṣe ọlọ́run àtọ̀lọ́ ọ̀sánlá ó ní ọlọ́run ọba ọba ẹ̀jẹ̀ ni ó sì máa ní ìgbẹ̀fẹ́ ìlú tẹ̀lẹ̀ wà yóò sì hàlà rẹ́sì máa là yóò sì hàlà lẹ́yìn ìdáwọ́ yẹn wọ́n ti tẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ wọ́n yẹn ti tẹ̀ pẹ̀lú ìdòkòkò rọ̀ wá wọ̀ ní kùn. nígbà tí wọ́n wọ fẹ́ràn bá tó lórí ìdòkò mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ mọ́sálásí náà yẹn sanwó ní pọ̀pákọ̀ ní wọ́n ní pọ̀pákọ̀ kàmí ní bá dé. ìmọ̀mù rẹ ìmọ̀mù yẹn wọ́n sọ wípé àfi àwọn fúnra àwọn sùn pé ẹ̀mọ́ kà wá lá ẹ̀jẹ̀ àrẹ̀ ti sọ ẹ̀jẹ̀ àrẹ̀ ti sọ. wà yóò fi àlàyé sí i máa la yọ̀ sí alẹ́ rẹ̀ ntọ́wọ́ ni wọ́n padà tẹ̀tẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní í tẹ̀tẹ̀ ní ìlú gbogbo kódà ìlú gbogbo tó lè tó lè dídí náà ní ìjọba tó kọ̀ọ̀kan kan. ẹ túmọ̀ lára ìní àtúnṣe tí ọlọ́run rọ̀ tuntun lẹ́yìn alábòsí o gbogbo nǹkan tó ló pọ̀ mọ́ra wọn nìyẹn. ọlọ́run bá sì máa ń lọ alábòsí lára hátà ìgbà àkọ́dà wọn tó yẹ pé nígbà tọ́lọ̀ bá ti fọwọ́ ní iye mu tán kò sígbà tọ́lọ̀ yẹn alábò kò sígbà tọ́lọ̀ aládò tó bá ti tẹ́lẹ̀ tọ́wọ́ náà tẹ́. وكذلك أخذ ربك إذا أخذ ní sọ́ra tó hù ayà ẹ̀yẹ ọ̀hún a máa dá àwọn tí wọ́n ti àgbò sí mú ọwọ́ àròyé ń bá mú ẹ̀rú bá mú tó lé gbogbo ní òróró ní òru. Ayà wa sọ̀rọ̀ àti Mùsàkùnrin. Gbígbà yàn mú òun sáàkùnrin yẹn ibi tó bàjá lè rí dáa kódà kẹ́ni kan máa ń gbé àjà kẹ́ni kan máa ń gbé lọ orí àràdàdúnù mo wá lórí ti kọ́mẹ́ntì láàrin àwọn èèyàn tí èsì lèkùn nínú òfin nínú ọ̀mẹ́ àti kọ́mẹ́ntì o nígbà tí èsì lèkùn ló dáràn mo ní kí ní àwọn kọ́mẹ́ntì tó ní táwọn èèyàn sọ ìdí ìrìn káyé sí i tó bá fẹ́ pé gọ́ọ̀nà sọ́kótó ló dán rẹ̀ wò kò sí nìkan tó fẹ́sùn láyé tó wù ní lọ. kò sí nìkan tó kúrò ilé ayé kọ́mọ adájọ́ wà náà gbogbo ẹ̀ ló ti nǹkan ló ti ló ti parí. onídìífẹ́lẹ́ àti gẹ́gẹ́ bí christian ti fọ́sùn jáde rẹ̀. bẹ́ẹ̀ ni ó ní ìgbà àkọlẹ̀ and I don't mind the weather anybody will say subhanallah tí wọ́n fẹ́ ẹ̀rọ fẹ́ ìyẹn fún ohun lágbọ̀n míì náà lẹ́nu oṣù tọ́lẹ̀ ẹ̀ka lágbọ̀n míì kì í ṣe kó pamọ́ pé wọ́n sì yẹ lógún lẹ̀ ìjọba àpapọ̀ náà fẹ́ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé ìdí ara rí kù ara ìjẹkùn kí ni wọ́n kọ̀ dára kí ni wọ́n ti yà sí jù ònìyẹn. wàkàrà sọ̀rọ̀ sọ̀rọ̀ àyè wọ̀fọ̀lá miárò òdò àtàwọn ibi tí mo sọ lẹ́ẹ̀kan ẹran tó ń jẹ náà ní báwọn tí ó fẹ́ rán wàrúkúlà òun bèlè yúkìrì wà tàìsí ó fẹ́ já àwọn èdè kama qala lèmọ́hábì lèmọ́hábì lèjábàlì wàhábì musa al-ash'ari lámà bàáta húmọ́ ilà jẹ́nà àmúlò tí wọ́n ti lọ yá mẹ́rin nìkan lọ sí dáwà mẹ́ ó ní yá sì rọ ọ̀tẹ̀ lọ́pàá níbi rẹ̀ wáyé yá sì rọ wà láti àfihàn ẹ sì dẹkùn ẹ má lè kókó mọ́ wọn bí tẹ́lẹ̀ ẹ má lè kókó mọ́ wọn wà bá ṣírọ̀ ẹ tù wọ́n lójú wà láti nà sírọ̀ ẹ má jẹ́ púpọ̀ nǹkan lẹ́nu wá lé wọn tó ní lọ́lọ́wọ́ àbí ìpè buhari ni wà ní sànà hapi islam nínú ìjẹ̀kùn ti ń bẹ̀rẹ̀ islam tí ò kátàkátà máa wá gìrìgìrì àbí ní kókó ká òun ni àlìyénu ìjà wa káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ péye nígbà tí ò sí pé kẹ́ni ká àti lọ́rùn lọ́rùn ìjọwọ́ wa ṣé tọwọ́ ọlọ́ba ló هتجوز فقولا له قولا لينا لعله يتذكر او يخشى. مثلا في شعر ما قبل ان الشريعه النبي صلى الله عليه محمد صلى الله عليه وسلم الشريعه النبي صلى الله عليه وسلم هو تهاون بس يا ولد صغير لعله يتذكر او يخشى طلب ما تقول يا بعد جدوي انا بدي كتاب انا هو من واحد من بيت tí ẹ bá fún kálínà kan tó bá sọ̀rọ̀ tó bá fojú báyìí ẹ̀kọ́ kọ́kọ́ kò tó tó tí àwọn tí wọ́n lòún ká kàlẹ̀ tí wọ́n lọ́wọ́ náà. ṣé kó fẹ́ pamọ́ kálínà tẹ́lẹ̀ nígbà tí nígbà tí èyí sọ̀rọ̀ tá a lè rí tó ti bí ẹ̀dá tí ò tí ì lo tí ò tí lè lo oríṣiríṣi kan ní gbogbo oríṣiríṣi tó lọ́wọ́ ṣe tí kò ní ṣe ní ọ̀hún àríkà nígbà tó dàgbà wọ́n ní ẹ̀sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un ó lè ti dènà náà nàálà ó lè tẹ̀lé kẹ́rù ó lè ronú àti kí ni àwòrán ó lè tẹ́lẹ̀ lè ti táyà náà ọlọ́run ti mọ̀ pé kò ní ronú kò ní ti táyà bẹ̀tẹ̀ ẹ̀kọ́ ọdẹ wà lórí kọ́ àwọn tó rán lọ. wàkọ́ọ̀lá jẹ́ lọ wàhálà ìnàbí yìí sallallahu alaihi wasallam ó dùn ọlọ́run sọ fún àgbẹ̀mí náà sọ̀lọ́wọ́ sọ́lá ó bẹ̀rẹ̀ láti ẹ̀dínlẹ̀ rọ́bìkà pèpè sójú ọ̀nà ọlọ́run bá rẹ̀ bẹ̀rẹ̀ hẹ́tìmọ́tì wọ̀nyí náà ń lọ sí ìhàfàmì méjèèjì yàtọ̀ ìka méjì tó kún kọ́ lókun méjì ni kò jọra mu hẹ́tìmọ̀ àti mọ́rìndọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní hẹ́tìmọ̀ wisdom táwọn onímọ̀ yóò bá sí ọ̀rọ̀ tó ẹ̀dá yẹn sọ tó ń náà máa ní òótọ́ ló ìyẹn ní hikima mọ́ ìzọ̀ oníkẹ́ ẹ̀kún lẹ́ẹ̀rí tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì sí ìyẹn ẹ̀kún lẹ́ẹ̀rí ẹ̀ kó sì jẹ́ ẹ̀rí mímọ́ ẹ má jọ orí wípé tẹ́ẹ̀sì tẹ̀yìn ni wàjá ádìyẹ mùbílẹ̀ ti bí àṣà tó wá sọ pé ẹ jọ sọ̀rọ̀ ẹ jọ kọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ẹ kàn sọ́ọ̀kì ẹ̀ dáadáa ẹ náà jọ orí ìbínú àbílẹ̀ kọ̀ọ̀kan níbi kọ̀ǹtọ́kùnrin mo máa bá àwọn ọjà kan ní cooperative mo máa ń sọ mo máa ń sọ àwọn ìṣòro kan ní pé ẹni tí ṣe dáadáa tó bá ń bẹ́ẹ̀ dàjẹ́ ẹ̀yin náà lẹ́yìn ti cooperative ẹ̀ sọ ẹ̀ mọ́ òdòdó wà ní ẹ̀rí wa ẹ̀ sì tún fún àwọn fẹ́ẹ́ pèsè yẹ̀yẹ́ eléyìí ìṣèlú dá wà ẹ̀yin wo lẹ́tọ̀ dr jagunnayi ẹ̀yin wo ni tí má jókòó sí lẹ́tọ̀ ẹ̀ kan bóyá tọ̀lá àbí tọ̀ àbí bọ̀tà nílẹ̀ lónìí kò ní súnyàn títí tí kéde tó ti parí lọ́dọ̀ àwọn ètò wá ní nàbà ti délé kan tẹ́sí ń dájọ́ rẹ̀ tọ́rọ̀ yẹn tọ́dọ̀ ló ń bọ́ àwàdà ọba bẹ̀rẹ̀ àbí ìfàwọn tá à ń pè gan sí yẹ̀yẹ́ ìpìlẹ̀ ni yóò ti jẹ́ lómi bẹ́ẹ̀ nígbà tí yóò pé àkókò ńgbà tí a nà báyìí ìbẹ̀ ni inú ẹ̀ bàtà ni. nínú ẹwà ìbámu ní àdéhùn ìdá wa láti tẹ̀lẹ́tẹ̀lẹ́ ní ìlú lọ́kọ́ náà bá kan náà nínú ìjẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ká lọ́wọ́ náà. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين nínú túrọ́tù àmìgbà bóyá rí àyè pọ̀ ìtẹ́náwó ọlọ́run ọlọ́run sọ fún wa wípé ṣe bí kò yẹ́rìí náà tẹ̀lé wá fẹ́ lè ṣe bí kò yẹ́rìí náà gbà kéde abẹ́ lè koko márùn tó ní àmì àwọn tó ti yébi. Yá ayyuhalladhina amanu idha darabtum fi sabilillahi fatabayyanu. Tẹ́ bá ń lọ pápá kò sí ilẹ̀ gan ni. Tẹ́ bá ti ń lọ tẹ́lẹ̀ ìlọ́lọ́ ilẹ̀ ìrìn àjò dáwà ìrìn àjò tọ́lọ́ ẹ ẹ máa rárá ìdájú nǹkan kẹ̀kẹ́ gbòdò sẹ́yìn ẹ gbọ́dọ̀ ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا àwọn nípa fún mi wọn ní láàrin láàrin láwùjọ wí ọ̀kan méjèèjì náà gbọ́dọ̀ ìsìláàmù náà ni àmọ́ ìdúkùú àìló jáde tí ó sọ pé àgbàlá wà látàkùn ìmọ̀ alùpàá ìlú mùsàlámà láfta mọ̀mínà ẹ má sọ pé òun ṣe nínú ìlú ọmọ pa ọkàn sára mọ̀ lásán. Sàbẹ̀tà wúlá àrọ́kọ̀ ní ṣáyà àti dúníyà. Olùkọ́lé ń wù yìí torí ẹnìyẹn ń dáná. Wọ́n sì ti tó sàn bá ti pa àwọn òbí fẹ́ràn rẹ̀ lẹ̀ àwọn òkèèrè ni. Sẹ́ẹ̀rì kan. Tàbùtàbù ní àárọ̀ àáyá sọ̀kà lórí àwọn tó lóore ìdè ní àtẹ̀lé lọ láyé kàtíánù. Lọ́lọ́run bá pé ìnáma kọ́lá máa lè kẹ́lí mà sókè àtàn ọkàn sọ gbólóhùn yìí láti yẹ kókó fi bọ́ lọ́wọ́ wa ni yẹ kó bẹ́ẹ̀ ní ìsìlámù gan ọkàn sọ ìsìlámù àlékún yìí ẹja pa torí kí ni ó ní wà lọ́kàn táwọn tàbùtàgọ́nà àròrò àyà ìtúnyà ẹran nǹkan ayé lówù yìí. فعند الله مظالم كثيرة. إيه يقول لك فعند الله مظالم كثيرة. الله هو يدير الطريقة التي كذلك كنتم من قبل فمن الله عليكم فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا ááyà yẹn ti sọ kalẹ̀ lọ́dọọdọ́ ìjọ náà lọ́dọọdọ́ ọ̀sán àwọn ti pa ojú nínú nínú nínú dáàbì nínú àdìgbò àwọn olùmọ̀ apákan náà tó bí àsìkò lé koko àsìkò fìfín náà ni àsìkò àtẹ̀sìn àtẹ̀sìn ni èyí tí ọlọ́wọ́ á ń bí wọ́n lè rí pé àbàṣà fọ́kùtún àkọ́lé yìí nígbà tẹ́lẹ̀ nípa tẹ́lẹ̀ ní kèrè ṣètò ìṣòro tó lọ́mọ sọ pé àṣírà ẹ la ọkùnrin ẹ̀ka wá rí pé kèsì tó ní sọ náà ló ti rí. Sọ́dọ̀ tí wọ́n kọjá àlà ní ìbísọ̀ ọlọ́run máa ń sọ fún wọn yẹn. Wọ́n kọjá àlà. Sọ́dọ̀tù kẹta sọ́dọ̀tù àríwọ̀n ayà tuntun. Ọlọ́run ní ìṣe irú àpèjúwe náà ó fún wa nù ayà yẹn. Yàtọ̀ ní sọ̀dọ̀ fọ̀kúnmù lọ́rùn wa ága ìlú nínú ayà òṣèlú. Òun ìtàlá ayà ilé náà ti sọ̀kà ìròyìn àwọn sábà لقد صدقكم الله وعده إذ تحسونه به ọlọ́run ti jẹ́ káná ní ìmọ̀ pé òun ó sẹ́gun ó gbóbi tẹ́lẹ̀ láti ojú oorun ọlọ́run ní mo sì má bẹ́ẹ̀ rẹ̀ sẹ́ ìta kò sóònà mú mi ìdìbò sọ́dọ̀ ń pa wọ́n nígbà tí ẹ̀ pa bíbà bẹ́ẹ̀ ṣe ẹ̀ńtíìsì kòkòrò mi lẹ́gbẹ́ ń pa àwọn kòkòrò yìí lọ́nà náà káṣíkà ìdáàbà ṣe ń fún àmọ́ nígbà tó yá ẹnu yóò kò mọ́ kí ló bá bẹ́ẹ̀ ní òfin kò àwọn tó wà lórí òkè sáfàsáfà wọ́n lókun ti parí ẹjá kan lọ. ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه. nígbà tí wọ́n ń sọ wípé ọgbọ́n ti tán ẹjá náà lọ àwọn kan ní àkọ́jíṣẹ́ ọlọ́run ní ká má kúrò ní títí tá a ti gbọ́ ohun ohun òun sọlọ́láwọ̀ àlọ́sọ́là ọ̀pọ̀lọpọ̀ kò bá ti sọ pé káfó òye wọ́n bá fún ìjẹ́ náà. ṣáàtà àfihàn hàtà ìyáfà ti tún ìwò lẹ́bàá náà báyìí lọ. Ṣáàtà ìdáfà ṣe tún ọwọ́ wá gbọ́ wá tẹ̀lé wá bí náà. Lẹ́bàá ń pa ọ̀rọ̀ mọ́ra ilé ọ̀rọ̀ tó ń pa náà nìyẹn wọn. وعصيتم من بعد ما أراكم ما تحب لقد يقع لقد النبي صلى الله عليه وسلم من بعد ما أراكم ما تحبون من بعد تهدون كنت عليه منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة. أنا أقول لك أنا bó ti ní wọn sọ́n gbàdá yà ní ọ̀sàlẹ̀ kí ni wọ́n rí sí náà sọ pé ẹja náà lọ òwúrọ̀ náà láti ké sí wa kí ni wọ́n rí ẹsìn làkún ní ìgbà àkókò nǹkan sábì ìgbà nǹkan àgbẹ̀rẹ̀ ti dálẹ̀ wọn ti sábà ọlọ́run ní báàlì náà àrọ ìmọ̀ kò sì gbù tí a àti ìgbà wọn sì ti fẹ́ ẹni náà kúrò wọn náà wọn wò pé ogun owó sì ti parí ọjọ́ ní sèbí yẹn nígbà tá a wà ní owó tù nígbà tá a kọ́ nígbà tí mo rà kọ̀kọ́ àǹfààní àti àjọlọ owó tù láti inú yunifásitì tá a jọlọ gbàgbẹ̀rẹ̀ sí owó ó ní ìkúlù sọ̀rọ̀ àbà láì jẹ́ tá a wà nílé ìjọba náà lọ́wọ́ ọlọ́run owó ti parí ọjọ́ bẹ̀tẹ̀ ọ̀rọ̀ tó ti di ọlọ́run bá sọ làwọn àtẹ́jì ni pé ó ní ẹ má kúrò níbẹ̀ yẹn títí kí ní ti ṣe ìṣàárò níbi ẹ̀kúrò bẹ́ẹ̀ ẹ wo ìdìbàn ẹ wo ìsìnkọ́mà. àti ogun owó kan padà sẹ́yìn àbá òkòtò yìí tó padà tó mú ìrìn padà ìdílé mi ogun oúnjẹ kan tẹ̀sí tó ti dẹ̀bi lẹ́nu wọn sì pa àwọn tí à ń lọ ń bẹ̀wò ní wúdì nígbà wọn sì pa wọn ní stéèdì tó kò ti parí yẹn o lẹ́yìn ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀ pa wọn o torí báwọn ti ń sá lọ ṣé fáńdọ wà yìí tí ò sí ìgbà ìsìlámù jọ́nà náà kó náà ń sá lọ pẹ̀lú ọmọ ogun ó rí pé ibi tí wọ́n ti sọ̀tẹ́ fáwọn àwọn sọ̀hábọ̀ sílẹ̀ mọ́ níbi tó ti sọ́lọ́ ẹ̀ lọ́kùn mẹ́tẹ́tẹ́ ti dọ́rọ̀ nílẹ̀ mọ́. ó kọ àwọn ìpele tí wọ́n dúró fèsì pé òjú tí ọlọ́run ní àní òun ò sọ fún wa pé káfó wọn kò ní ẹ̀rà kájú àtàwọn náà bẹ pẹ̀lú ẹ̀dá pa wọn náà kàn pa wọn ló yẹ padà àwọn wọ̀nyí báyìí wọ́n rí fárígò ní àpò olóbìnrin lẹ́yìn àwọn tí ń tẹ̀lé wọn tí ń lé wọn tí wọ́n ń sáré ń sáré kan gbogbo mẹ́wà fún ní mú ìdá àwọn tí tí wọ́n tẹ̀lé àtẹ̀lé lọ àwọn náà dojú kọ wọ́n padà bọ́sẹ̀ bọ́sẹ̀ àárín nù láàárín àwọn tí ń sáré tẹ́lẹ̀ tán dojú padà àti fárígò ti gòkè àárín náà tí wọ́n fi wọ́n sì wọ́n ti pariwo wọn ní ohun ìdókòwò pariwo sórí ìgbàlè àwọn àwọn àwọn orípa kéèyàn ó máa kọjá àlà tó dúró tọ́ ó pọ̀ nínú àlànà rẹ̀ ìsìlámù gan. òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn pé ìdẹ̀kùn ní ẹ ṣe o ẹ má lù wọn lára o. tó bá tó wá gbé alá ẹ nìkan dun orí àwọn èèyàn pé mo jẹ́ àlejò wọn lójú ogun àbí àwọn tí wọ́n ń lọ spy sàríyà àwùsọ òtí yìí kọ́ ọkọ́ ti fi ibi ìtàkùn ọ̀la àjọwọ̀jẹ́ ọmọ náà ní mùsùlùmí yóò àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọgbọ́n lẹ́yìn ọjà yìí tàbí ibì kan lẹ́nu lọ bẹ́ẹ̀ tí wọ́n fi múlẹ̀ inú fúnlẹ̀ pé kí ní tẹ̀lé bẹ́ẹ̀ yìí o yóò àwọn sọ fún ọ pé uguzu bisimilá mo kọ ilé ìjáde báyìí ni mo sọ fún ọ sọ lọ́lọ́ sí ìtẹ̀lé ìlà ẹ̀sìn gbàgbà tó jọ́nà lọ́lẹ̀ wa kọ́ọ̀tì ìlú man káfàrọ̀ bìlá kẹfẹ́rí ni ẹpa ẹ̀dá fúnfẹ́ gbọ́rọ̀ ogunzu ẹjagun wà láta zulu ẹ má kọjá àlọ́ wà láta dìdírù ẹ má dòjọ́ pé àjọ kan bú mi lẹ́dìdà àlìjádùn ọ̀tẹ̀ àbí kàmí àbí kòrìrà lẹ́dìdàgbò wà láti sí ẹ má yọ ojú àdé sí àdé mú ẹni gbogbo ohun tó jíjọ́ lọ sọ pé ẹ mẹ́sẹ̀ ìlà òkè mi máa ń fi sábà pa lómi ni wa sọ pé ẹ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ wà lọ́sùnmọ̀ sí ni ẹ má yọ̀yàn lójú ẹ ẹ má létí wà látàkùtù ẹ má fà ẹ má fà ọmọ wẹrẹ nígbà tí wọn ò sí tí wọn ò gbé mọ̀ lọ́wọ́ láti máa fà yín. ọ̀rọ̀ yẹn lọ mo rí pípà kan tó ti pẹ́ díẹ̀ nítorí ti tán ló ti tẹ̀lẹ̀ wọ́n ń wọlé báyìí gbogbo ẹni bá bá mi lé wọn pa àtòdòrin àtọmọ wọn bá ọmọ kan lórí jẹ́ ìtọ́mọ ọmọ pọ̀ lò wọ́n sì pa àwọn ìlú kó fọ́ àwọn ìlú kéré kéré nígbà tí rọ́ṣà kọ́ ẹ̀kan náà nítorí ti tán àwọn tán tán tán yẹn mo wá rí nínú ìròyìn alam islam world islamic world islamic eh, league news wọ́n wá ń dáwọ̀ náà wọ́n tán pa wá nínú ẹ̀ náà mo fi kà tí wọ́n sọ three three thousand four hundred and thirty something more wọ́n sọ ìlú ìgbà three thousand four hundred and thirty something more wọ́n sọ ìlú ìdíyàn wọ́n sílẹ̀ lẹ̀ ìròyìn èdè lábára ń tẹ ìwé ìròyìn àmọ́ sẹ́lẹ̀. lẹ́yìn náà mọ́nà ó lé àdáni ibi táwọn ti kọ́ àbọ̀ àbá lórí àdáni orúkọ òkú láyé. gbogbo nǹkan yẹn táwọn ń ṣe òjíṣẹ́ ọlọ́run wọn ń ṣe wọn bá ṣe yorùbá dòní náà àkíyèsí ìyàgbọ́dọ̀ mú yòó ààbẹ lọ́wọ́ ogun o bọ̀ tó bá ṣẹlẹ̀ tẹ́ bá pàyàwó ẹ̀ nínú àmọ́ kọ́ ọmọ ẹ̀ tí ó sì sí lójú ogun ọ̀bọ̀rọ̀ pàyàwó àbọ̀mọ tí ó sì lójú ogun ọ̀rọ̀ pọ̀ àyàfi tí ìbá ti fẹ́ àwọn fàyàwó tẹ ní wọn bá nígbà tí wọn wọlé náà fàyàwó tẹ wọn náà fàyàwó tẹ wọn ìyàwó wọn sí lójú omi ọmọ ẹ tí wọn máa wọn sí lójú omi ọgbọdọ pa o ìdá aláṣà ti tẹbi nìlá ajẹkẹkẹ tó jọni lọrùn jẹ torí pé wàá dúdú ṣe pátíkà lóye tí nǹkan bá gbélé ẹsẹ náà tani òní fàyàwó níyàwó sáré fún ọmọ ọlọmọ fẹẹ pàṣẹ tí ìbáṣẹ tó pàgbélé ẹsẹ náà a àti tó bá jẹ́ pé wọ́n ti tírèèmì àwọn ìyẹn àwọn náà wà ogun ọ wà nínú ayé àgbègbè nínú sátìmù ìdáhánà ẹ máa ń pa àwọn tí ò parí ẹ gbogbo àwọn tí ò gbogbo sí i wàkọ́ọ̀tì ló ń sọ́dọ̀ bàkọ́rà ní àyà bí ìlà ìnà lónàkùn wàlà inú وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله إن الله لا يحب المعتدين ولا تعتدوا tí wọ́n gbogbo yìí tẹ́ lóṣù wọn padà yẹn náà tẹ́ ẹ̀ fún gbọdọ̀ kọjá rẹ̀ ìkọjá rẹ̀ àti kẹfí pamọ́ tó kẹfí wọlé sí ọmọ àyè rẹ̀ tí wọ́n á fi dàrí ní mú kẹfí dàrí lójú nítorí bí ẹ̀fún ìkọjá rẹ̀ fún náà. tí ẹ bá wá ṣe ọ wá nínú fàyín hún àbáwọ̀ nígbà tí àrùn mi sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ lọ́dún sọ́là ó ní tí ẹ bá òun olùdímọ̀ dé náà nídìí yẹn ni hmm. ó ní pé wọ́n tún ní nǹkan mẹ́ta ìdá àlàkẹ́ta àdúgbò kàmínà lùsìkì ìjọba bá mú ọ̀rọ̀kẹ́ bọ̀kàdé tàbí ọ̀hún ìdá àtàlá ti fi sọ́ọ́lì áwòkèrà kí wọ́n tún ní nǹkan mẹ́ta fa ayatu hunna ma ajabu ka faqbal bin ìdí tí bá gbà faramọ́ àkọ́kọ́ ní Islam ẹ̀sìn islam káfọ́n ń padà sí islam wọ́n sí islam náà nìyí. àbí àtàháwòrò ìdárí ní ìlàdárí muhajiri má àlè àná nìláhùn kí wọ́n fi lu wọn lẹ̀ abúlé wọn fọ́n mọ ọ̀bọ̀ lábúlé àwọn ẹni ọlọ́run pẹ̀lú pẹ́kẹ́ kan ti kí ó tà sí débẹ̀ kan sì fara wọn balẹ̀ síbẹ̀. àbí àìsídìí à káwọn bàbá kọ́lẹ̀ láti ìjọ wà tí ó mọ̀ túmọ̀ sí wípé wọ́n gbà báwọn bẹ̀rẹ̀ abẹ́ yín èyí tí wọ́n bá gbà nígbà tí wọ́n bá fi sọ̀rẹ́dà nínú mẹ́tẹ̀ẹ̀ta báwọn faramọ́. fàyín hùm abáwọ́ tí wọ́n bá wá kọ̀ nínú gbogbo nǹkan wọ̀nyí fàṣítáìn ìláyà lẹ́yìn ọkọ̀ sí inú kó tó kan ogun wàá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ẹ wá bẹ̀rẹ̀ òní. wàyí dà áfọ̀dà áhàlà fífi tí ẹ bá sì ẹ bá ẹ bá sí àwọn kan mọ́lé fàrọ́dún àǹtájà láwọn onímọ̀tàlá ذمة الله وذمة نبيه فلا تجعلهم فلا تجعل لهم ذمة الله ولا ذمة نبيه ولكن اجعل لهم ذمتك وذمة الخالق. tí wọ́n bá ń fẹ́ kẹ́ ẹ fọlọ́run ṣàdéhùn fáwọn ẹ má fọlọ́run ṣàdéhùn fún wọn o wọ́n fẹ́ fọlọ́run bá kọ́ ilé ọ̀run àgbẹ̀tẹ̀ rẹ̀ sọlọ́lọ́run sọlọ́run sọlọ́run. wàhálà tí níjẹ̀ láwọn ìdí mẹ́tẹ̀ẹ̀kà ìwọ gẹ́gẹ́ ni wọ́n ti ká lára ẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ba sàdéhùn àtọ́lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀ náà fa iná fún ìtúkìrò ìmọ̀mọ̀ kan tí ẹ wá rí pé ẹ tó àdéhùn yẹn padà látara àti sí wọn tí ò dáa wàbí mọ́tà sáàbì fún abárẹ̀hùn tẹ dáwọn sí látọ̀dọ̀ àwọn sàhábà ahùwánì ní àtúkìrò ìmọ̀tà lọ́wọ́ ní mọ́tà lọ́sùn mi ó lóore fún yín ó sì kẹ́ ju kó jẹ́ pé ẹ̀dùn fọlọ́ ayé lọ́rùn

tí wọ́n bá tí wọ́n bá tú àdéhùn tí wọ́n ṣe torí pèsè sí wọn ni ìdètí wọn ni tí wọ́n bá tú àdéhùn tí wọ́n ṣe yẹn ní báyìí àdéhùn tí wọ́n ti tàdéhùn tí wọ́n ti fọwọ́ tí wọ́n ti fọwọ́ múlẹ̀ tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wà tó àrùn bí wọ́n ti wà ń tẹ́lẹ̀ sí fàkọ́ọ̀tù àìmọ̀tàlùkù ẹgbẹ́ إنهم لا أيمان لهم لعلهم ينتهون wọ́n lè má ṣerú ẹ̀ wọ́n lè má dánrẹ́ mọ́ tán bá rí fìtínà rẹ̀. ألا تقاتلون قوما نكثوا أيمانهم. ṣé òtí ẹ̀ ni ní gbógun tàwọn èèyàn kan náà kàṣíwá ìmọ̀ náà tí wọ́n jẹ́ àwùsàdéhùn dalẹ̀. وهم بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ikún. ọlọ́run ó bá wọn jáde látọwọ́ yín. wà yóò rí him. yóò dojú sí wọn. wà yà ń turkum aláìhí. ẹ jẹjà ẹ borí wọn. wà yà fi sudúrà kàwùmí mú. àyà ó jọba lẹ́yìn ìtọ́kàn tẹ̀yìn láti rọ́lọ́wọ́. wà yóò ní bẹ́wọ́ ìbọn kúlù bí him. gbogbo ohun tí ní wọn nígbà bá ẹni tó bá fẹ́ o. wàllu alimun hakim alámọ̀tán lọ́lọ́run ọba tí ó sì mọ ìgbógbó tàbí tó yẹ òun náà ni ọlọ́run ọba wa nínú àlàyé tí mo ṣe níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nípa ìkọjá àlà àlùbọ́lù òkìdí ní amóhùn fàtẹ́rù lẹ́yìn náà wọ́n lùkùdí ìlànà àlà tí a máa sọ pé èèyàn kọjá àlà ewu wà lórí ẹ̀ bí tí mo gbọ́dọ̀ lélẹ̀ kan ni pé a sọ àtúbọ̀tán ẹ̀ ewu ni gbogbo ẹni tó bá mọ̀ ìtumọ̀ wàlíyàn ìbílá ọlọ́run mọ́tò wá ní ìṣẹ́ ìlú bàjẹ́. فعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لذاك جمع ní ọjọ́ arọ́fà nígbà tí wọ́n dé ní ìdánifà ní ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ arọ́fà nígbà tí ilẹ̀ mọ́ wọ́n ti dé wọ́n ti dé ní ìdánifà ó jẹ́jọ́ kìlá ọ̀fà ọwọ́ ní òdìsẹ́ ọlọ́run bá torí pé àkójọ kan náà ní ti àmọ́ pé alfa ní jámù àti mùsálífà náà bẹ́ẹ̀ but ní mùsálífà ẹni ọ̀rọ̀ tí ibùdó àbá ti sọ ìgbésẹ̀ ọlọ́run sára nínú ó yìí sọ́lọ́ wọn sọ fún mi pé àlùmọ̀ olùkùtìlé àyàfàkọ̀ bọ́sibí kọ́ ọba mi fa òkúta òkúta wọn torí nígbà tí wọ́n bá tó lẹ́yìn wọ́n lọ sí tó dìjú oko oye láti fa òkúta ọ ti gbọ́ yé ẹ̀ńdáàbí yé èyí ti gbọ́ yé nígbà tó fẹ́ ẹ̀ hásọ̀ òkúta wẹ́ẹ́rẹ́ láti fà wọ́n fàlàfáyé sì láwọn hásọ̀ yá pé wọ́n wá sàwọn òkúta kan fún mi hásọ̀ lè fèrè bì tí ò dúdú ọmọ àgbàdo lọ fàlámà wàdó àrùn nàbìyẹ́ni òjíṣẹ́ ọlọ́run wá kó sátẹ̀lẹ́wọ́ báyìí قال صلى الله عليه وسلم نعم بأمثال هؤلاء bí ẹ ti máa ṣàkóso ẹjú ni o bẹ́ẹ̀ ti máa ṣàwọn nìkan ní dubai lọ wa ìyá kùn wá lóòlù òfìdí ẹ má kọjá lànà ẹ̀sìn o fàìmà fàìmà àhàlàkà mọ̀nkánì kọ́bùlà fún àlùbọ̀lù òfìdí ó dé àwọn tó ṣáájú ní ìkọjá àlàfà wọn o tí wọ́n pa ńlá ní ìtẹ́nà bàjẹ́ pẹ̀lú èsì ìtẹ́jú ìjọba ìdàgbàsíyá ni kí ló fi fà àlùbọ̀lù òfìdí gbogbo ọjọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé ẹni tí ó tẹ̀sí àti ẹni tí ó tẹ̀sí bọ́lá ọ̀sẹ̀ náà lọ àdánù náà ló méjì èsì sì ti wà kápá ìtẹ̀lé ọ̀kan méjì. ẹ wá wo nàìjíríà tó ti sọ náà bá tẹ̀lé ó tún wá wá nínú àdéhùn ní mọ̀sánà òkè àmọ́ ọ̀tà náà ó ní èdè ọlọ́run bá pẹ̀lú ọ̀tà sọ́ra sọ pé hálàkà ìmúta náà ti hàn ó gbọ́dọ̀ lẹ́yìn sáà ní àdéhùn náà mọ̀ àwọn olùkọjá àlà ti parun àwọn olùkọjá àlà ti parun ìparun ti bá àwọn olùkọjá àlà. kọ́ọ̀lá lùmọ́ọ̀mù Nawawi níbi gbólóhùn hálàkà lùtànà fìhùn àwọn olùkọjá àlà wọn ti parun ayé wọn àwọn àfitàfíìrò àlùtànà fìhùn wọn ni àlùmọ́tà àmẹ́kù àlùmọ́tà àmẹ́kù àwọn tí wọ́n gògò tayọ alimugalun alimugalun àwọn ọ̀rọ̀ ń tóra wọn ni o alùjáwùdúnà ìfòdúrúdà bí àkúwárì nínú àfáàlì nínú ọ̀rọ̀ ìkọjá àláwà ń bẹ̀ nínú ìṣe ìkọjá àláwà ń bẹ̀ wọ́n ní àrẹ sùlùmánì fún bí aláwọ̀ sàlá mi ànàrọ̀ tó lọ́lá ìsàlọ́lọ́ ìsàlọ́lá mi yàkú láti ṣẹ̀dídú àlẹ́ àwọn tó fi fún ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ẹ má lè mara yín olólùwọ́n lè mara yín kẹ́ bá ti lè mara yín. fa iná kọ́mọ́n àwọn èèyàn kan sẹ́gbẹ̀dúwà náà àǹfọ̀sì ní wọ́n lè koko mọ́ra wọn bàtẹ́ gbẹ̀dọ̀ lọ́wọ́ àríyí ọlọ́run bá lè máwọn náà fàtílìkà bàkọ̀ yáhùn àwọn tí wọ́n sẹ́kù yẹn tí wọ́n ti ìtàn lórí ilẹ̀ wọn kí sọ wá míì láwọn ilé ìjọsìn wọn tí èsè Islam wà di àárọ̀ rọ̀hàbàníyà ìbìtajà ń há kàtàdù náà inú ilé koko tí wọ́n lè mọ́ra wọn ni pé àní níyàwó gbogbo tó fi ajáde nínú ayé àkùrán náà gidigbe pé ọ̀rọ̀ àbáyà níyà àní fẹ́bìnrin àní lọ́kọ̀ọ̀hún ebi tàbí àwọn ohun àbíbí àní ibi tàbí àwọn ó wà fọ́ọ̀mù láàrin ara wọn mọ́tàkàtà náà àlẹ́ Mọ́sà Mẹ́rin Àdínà àpẹẹlẹ́sì fún wọn, àwọn ni wọ́n rò. Ìlẹ̀bẹ̀ ti rọ́ àríbùwá ní ilá. Àpẹẹlẹ́sì fún wọn. Ìfìtádà wọn àbí Mọ́sà Sàbínà Àléhí àti tí wọ́n sẹ́sì tí wọ́n fìyà òdì ọlọ́run bá tí ó tọ́nà òdì yọnu fún wọn. Ẹ̀wọ̀n wà sí tọ́lọ̀ kí èsì máa gbọ́dọ̀ yẹn. Bàmọ́ ọ̀rọ̀ àwòhà akọ̀rẹ̀ ààyà sí ha wọ́n wá fọ́ọ̀mù ẹ̀kan wọ́n fi ètè ẹ̀kan màmá ọ̀rọ̀ àwọn apọ̀ ìyàyà ti yà kan wá ilé mọ́ kí mo sọ fún ẹ̀kan tí ẹ̀ bá ti kọjá àlàyé sí ọlọ́run ní wọn rí wọ̀ yẹn sọ mọ́ wọn rí tẹ̀lé mọ́ wọn afẹ́kàn síta wọn gbọ́dọ̀ gbọ́ lé ìdójú náà bí ìpínlẹ̀ ọ̀nà pé kò mọ̀ tẹ̀sí mi kò mọ̀ tẹ̀yà bọ́ọ̀lù bá lọ́mọ láyé padà mọ̀já ọlọ́dún mọ̀mọ́ rọ̀ àwọn akọ̀rì àyàfi hàn. فآتينا الذين آمنوا منهم أجرهم àwọn tí wọ́n fi náà mú wọn nìkan wọ́n jèrè tí wọ́n ṣe o. wákàtí ìhùn fásitì. àwọn sábà bíi àwọn sábà ẹlẹ́ẹ̀kejì àìnímọ̀ àìmọ̀kan nígbà náà ó lè jẹ́ ignorant doctor ṣé ignorant àti àìnímọ̀ tá a lè pè bákan náà gbọ́n torí pé ó dàbẹ̀ ni pé ìmọ̀ ṣàfihàn àìmọ̀ òun ni kán sọ pé èèyàn yìí náà ẹni tó mọ̀ ó ṣe bí aláìmọ̀ ó yàtọ̀ tí ó mọ̀ rárá. nígbà tí ibn abbas ló ń lọ sára rẹ̀ àlùmọ̀ ń tí sí wáyà kan ní bóyá nípa fún ìfà rẹ̀ ó ní ẹni tó bá ti aburú kan àbí tẹ́sẹ̀ kan bí jàhálà jàhálà ni ibn abbas wá ń tù ó ní kódà tó jẹ́ pé onítọ̀hún mọ̀ pé kò dáa ọwọ́ á ṣe é ó tún àtọ̀fẹ́ tí ó mọ̀ fẹ́ tẹ̀lé òṣèlú àwọn ọmọ bá burú ni àyè tó mọ̀ bá burú náà tó ṣe é sí ó láìsàn kan bẹ lára òun náà ìyẹn pé òun ṣe látara wípé ó ṣe bí aláìmọ̀ tó gbogbo ẹ̀ lọ́pàá gbùlù kéèyàn má mọ̀ àdínkù mọ̀ ó ṣe bí aláìmọ̀ òun náà lọ́pàá fún ìkọjá là nǹkan lè fa kéèyàn máa ṣe bí aláìmọ̀ ni pé kéèyàn ní tẹ̀sì kan tó fẹ́ dìrà rẹ̀ wàhálà ó sì fojú hàn ẹlòmíì tẹ́jú lórí ẹlòmíì wéwèé oríṣiríṣi ìka táwọn olùmọ̀ ti máa ń sọ fún akẹ́kẹ́ táwọn náà ní kọ̀ọ̀kan ìka ní síra á sì wà ní pásítà ẹ̀ láàrin ara wa náà yóò wọ́n pé kò sí kò ń gbé ní ju olórí àti kò ń kó lára láàrin àwọn ìjọba ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà míì yóò kéré ètò kankan pé tí ìbá tún ṣe báyìí wọn ní mọ̀ tẹ́sán bá ti bẹ́rẹ̀ àwọn bẹ̀rẹ̀ tó ni òun náà bẹ̀rẹ̀ sí hàn popularity ẹ̀dùn ló di kọjá náà tó tó wáyé pé ìṣẹ́ táwọn èèyàn ń sọ tó wọ́n yẹn ti mọ̀ tẹ́lẹ̀ náà ló pé tàbí àwọn ọmọ ìṣẹ́ nìkan sọ lé díẹ̀ nìkan kankan tó ṣe lórí ti wẹ́ẹ̀rí kókó tó sọ tó ẹ̀ẹ̀kan náà tó wá ti sọ báyìí popularity ti dé mo ti mọ nípa pàmò rẹ̀ pé Islam láti rẹ̀ lókun àti ìbẹ̀rẹ̀ kan náà ní gbogbo ìnáwó làwọn ní ìyá you can add and minus nínú tẹ́sí ní àtàyè ṣe alìmọ́mọ́ lè mọ̀ dájú pé mo ṣe lè dùn sọ́lọ́ èyí ló wọ̀nyí wọ́n tù èyí tí wọ́n ti ṣe ní òun tí kò sí lára ẹ̀ nínú rẹ́kọ̀dù ni ilé ara ẹ̀ṣá ọ̀lọ́ èmi gan mọ̀ èmi ọkàn mo ti lówó tó sọ bẹ́ẹ̀ ni ẹ má ní wàá mọ́ àìmọye náà nọ́tà nípa ìṣẹ̀ṣẹ̀ tó ń sọ lọ mo wà á lò pé tó lówó tó sọ bẹ́ẹ̀ ni ilé ní ìwà ṣe lákùnrin wá ọ̀rọ̀ mi sọ àìmọye náà nọ́tà ìṣẹ̀ṣẹ̀ tó ń sọ lọ́ọ̀ náà nínú ààrẹ ààrẹ ìbáàsì ṣé mo kàn sáré fọ̀rọ̀ kan lọ ní mo lọ́wọ́ ó dé bọ́lọ́ọ̀dù fún yín. bóyá convention tó lágbára mi àìmọye sọ̀lá àtẹ̀yàn ṣe kódà ní tó torí àwọ̀tá jẹ́ àìmọ̀ sọ pé àkàfẹ́ dùn ún ní àìmọye iṣẹ́ ìsìn tí èèyàn ti mọ̀ pé jẹ́ ìṣèlú ìkòkèlè lára rẹ̀ torí kó ń bá àbọ̀lẹ̀ ìrìnlẹ́wọ̀n àná ìdìbò ìyá àìmọye àbẹ̀wò tó ṣe tuntun náà òyìnbó ní kọ́ọ̀lù tá à ń pè yá àpèyàn ní ìjọ ṣùgbọ́n ìkànnì ń fi ní àpèyàn àpèyàn ní ìjọ ìjọ náà tó tọrọ bá délé tó jẹ kó náà lọ́dọ̀ ń dára fún táwọn ìbára wa sọ. so a lè hàn mo sọ ní kótó bá tó yìí èèyàn lè nà bóyá gbogbo aláàtì ti wá ìpínlẹ̀ èdè náà ní tẹ́lẹ̀ nínú tẹ́lẹ̀ bá a ti mọ̀ ní sọ́wọ́ ó hàn sí ìrìnàjò náà níbi tẹ́lẹ̀ wọ́n ń jẹ́ níta ìmọ̀lẹ̀ ìkan ní ẹni tó lọ́sọ lọ́wọ́ ni èèyàn ti rí sí alhamdulillah ìlọ́run tó fún mi lélẹ̀ ìṣe lórí ìṣe ti fún mọ́ra àti tuntun tèmi lórí kú dáa lórí kọ́lọ́ lọ sí i. ẹ̀dá àkùnfẹ́ yẹn tó lọ yẹn tó lọ hajj pẹ̀lú wa kọ̀ọ̀sọ́nù àwọn akọ̀ọ̀sọ́nù ìgbà tó tún ìgbà ní ìbẹ̀rẹ̀ tí ó sì fi lára kan ó sì wọ̀ ẹ̀rọ ó sì láwọn ti wíwájú ó sì làbẹ́ ìtàlọ́nù kò sí ní arọ́bà dára wà lọ láì fi kí wọ́n ṣe mọ́lẹ́ kò sí lágbẹ́ kò sí wọ́n bá tẹ̀ sí ìfìgbà tó bá ti rárá tó wọn dìde lọ́bẹ̀ yóò bá dì nínú rẹ̀ bọ̀ tí ó rú pé opportunity ni bóyá èèyàn lè láyè bí ìtẹ̀sán wọlé àsìkò yẹn kó lè yẹn ọjà kan tààrí kankan wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ so àyèmọ̀kan ẹ ṣe àṣetọ́ọ̀nù ní ẹni àyèmọ̀kan ẹ ṣe ní èjì lábẹ́ àyèmọ̀kan yẹn mo pẹ ọpọ tàbí márùn bíi àkọ́kọ́ àlìjáàlù nínú sísà ẹlòmíì ò mọ alukuran kò sì fẹ́ gbọ́ lẹ́nu tó mọ̀ ẹlòmíì ò mọ súnà kò fẹ́ gbọ́ lẹ́nu tó mọ̀ ẹlẹ́ẹ̀kejìlú ẹlẹ́ẹ̀kẹta àlìjáàlù tó mọ̀ kọ́ sí ìṣẹ̀lẹ̀ à kí lè rò ń bà ọlọ́run bóyá tọ́lọ́run sọ àbí tó yẹ báwọn olùmọ́ bá wa wà ọba wa mú jáde nínú òní tọ́lọ̀ fún wọn torí pọ́lọ̀ ń rọ̀yìn àwọn fẹ́ kó ọ̀rọ̀ ọ̀sìn fún ọmọ ìpìlẹ̀ ẹ̀dì àwọn kan wà tó yẹ pé àfún wọn nímọ̀ àti fún wọn lóye níbẹ̀ ọlọ́run sì lè má sọ èròǹgbà lórí kankan ó sì lè àwọn àtìmọ̀ kan bà mí ọmọ wa ní súnà ànábì náà sọlọ́lọ́ ọ̀tọ̀ sọ́là ẹ̀ tó mú sọlá ìbéèrè ló wá béèrè ó ní ẹ̀ ṣé kí ló burú mi ká ṣe láti mú àgbàgbọ́ mẹ́wàá àti lágbọ́ mẹ́ta lọ́gbà tó rò sí yọ̀ bá àti ìdàwọn ọmọ ẹlẹ́ta bẹ̀rẹ̀ mo ní sọ lẹ́rìí kan ní ọlọ́run lẹ́rìí kan mo ní ìrìnàkò gbóró kí ìfẹ́ tó lọ sí ilé ẹ̀rí yẹn mo ń bọ́rọ̀ ọ̀pọ̀ ìdẹ́ẹ̀dẹ́ àwọn kan wà níwá àti ẹ̀rọ náà náà àti ìfájẹ́ kò yẹ mo ní ta ló wá jogún irú tó tẹ̀lé ojúmọ́ lẹ́yìn ìgbà táwọn ẹ̀rọ ìbínú ẹlẹ́ẹ̀kẹta wọ́n rìn kò yé wọn mo lé bèrè wọn dákẹ́ mo ní ẹlẹ́ẹ̀kẹrin kẹ́rù náà sì ni wọn wọn lóore ìwọ àti yíyan látàrí ìdánilẹ́kẹ̀ẹ́ náà so wọ́n sì gbé sínú àná lè yí lẹ́nu ọ̀fẹ́ sí inú ìwọ́lọ́pàá ìwọ́lọ́gbọ́lẹ́ tí ó fi mọ́ wọn fún wa níbi ló bá tún sáré gbà ọ ó ní ìdáwà nǹkan ni pé àwa ti lẹ́yìn àwa ti lẹ́yìn mọ́tò nǹkan lọ́pọ̀ tó ti ṣẹ̀rí ní pé àlejò sọ́là ó ti sọ̀lá tó zóòrò nìgbèrè sáfárí àwọn ìjàmá ó fi sọ̀lá zóòrò àtàásùn nìgbèrè sáfárí wọ̀nà mọ́tọ̀ mo ní àlejò sọ́là ó ti sọ̀lá tó zóòrò àti áfírí kò òdò ìrọ̀ mo ní kí lọ fẹ́ sọ sí yẹn ó láwọn òní mo lọ́dún tó rán yín kí ló fà táwọn túmọ̀ rò sí àwọn tó lérò jù máa tẹ̀lé lọ tí wọ́n sí lẹ́yìn ẹ̀. tí òjíṣẹ́ ọlọ́run bá ti di nǹkan kan tó tẹ́ẹ̀mù tí ò bá ti jẹ́ nǹkan tí ó fẹ́ ká máa ṣe lọ wọ́n máa rí pé ọ̀hún ló máa ìdí tó fi sí. níwọ̀n etí ilé ìsí lọ tó ní wọ́n gbọ́ yóò jù wá lọ. nígbà táwọn èèyàn wá fẹ́ máa gba fóònù ẹ̀fẹ́ rìkọ́dù ní àti èkó tọ̀rọ̀ awo ni ẹjọ́ rìkọ́dù kó ni kó wá fún wa méjì wá padà ọlọ́run náà ni wọ́n rọ̀jò pé ṣé wọ́n ní ìwọ náà ń pè sílẹ̀ náà ìwọ ní bí ọba bẹ̀rẹ̀ sí ọjọ́ ìgbé nínú sì tó lù. Sùhánù kí la bá débẹ̀ pé mọ̀kọ́sùn ṣẹ̀ríà Yorùbá náà sọ àwọn àbá mẹ́tòkò yìí wọ́n ní ìrírí náà yóò kọjú ẹ náà wò pé tí mo fẹ́ ṣe yìí tani sábàpù mi ló yẹ náà tọ́lọ̀ lónìí tani ẹni tí mo fẹ́ ti jọ pé òun ló ṣe ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn lábẹ́ àìmọ̀ kan àlùjáàlì àfọwálì ìlànà ẹlẹ́ẹ̀kẹrin pé wọn ò mọ ọ̀rọ̀ àwọn àfà ọmọ kan bá mi jìn kúrò kó padà gbà wọ́n ní mọ́tò bá bẹ̀rẹ̀ sí ìṣíjú nítorí wọ́n ní òun rí pé bí adivani ti sọ́ọ̀nù ìtọ́lá tó ṣùjú ní ẹ́bì pé pípẹ́ níbi ṣùjú nìkan ní ẹ́bì tí ó dé lágbáwá ní ọlọ́pàá ló bá ní ìjọba mo ní ṣé ntí orí tí o fi dọ̀bálẹ̀ ti dìbò dìbò ṣé ọtún orí kan lè ṣe àdìpọ̀pọ̀ olóyè ìlú kan náà ni eléyìí ń pípẹ́ níbi dìbò dìbò ìtòsí di ni pé òṣìṣẹ́ ọlọ́run pẹ́ níbi dìbò sọlọ́dọ̀ ọ̀gá ọ̀sánà àwọn èèyàn wá kéèrè tó ní dìbò kan ẹni táwọn èèyàn náà wọ́n pẹ́ níbi dìbò kan pàápàá jùlọ ìgbẹ̀yìn mo ní èmi kò lẹ́yìn dìbò ẹ̀yọ̀ kan péré ní ọ̀làwà pẹ́ bẹ̀ gbogbo ìdókòó lọ bẹ́ẹ̀ bá ti apẹ́ ní gbogbo ẹ̀ ó ti bàmù àmọ́ ẹ wá dáyọ̀ kan sàlẹ́sà tó tó nígbà táwọn ti ṣẹlẹ̀ ìṣẹ́lẹ̀ ọ̀sánlẹ̀ òun ni àwọn bàbá tó lè tó ojúṣe ọlọ́run ẹnu apẹ́ ní ìlú kan tí ò sí ó túmọ̀ sí pé nọ́ọ̀mà ló yẹ kí gbogbo ẹ lọ lóbi wá báyẹ̀ pé ẹ̀sán ló borí mi níbi ìṣùdú nìyẹn ọmọ àtìmọ̀ sí ìdí tó ṣubú ìdí fẹ́ wọn dànù kó fẹ́ kẹ́rẹ̀ lọ kó kẹ́rẹ̀ lọ́rùn ló jẹ́ ìfẹ́ there is nothing special ni pípẹ́rùn ni imam elvin albani wá bí ṣe ẹ́sì ìtọ́ láti sùjú wọn á kó tàbí òsì lábẹ́ ọmọ ti bí ìwọ wà nínú àti ìgbàsẹ́ ẹ̀jọ̀ wálẹ̀ yóò wà fún ìkànnì wájú ẹsẹ̀ sí ilẹ̀ bí. àwọn èèyàn wá ń kọ̀ lẹ́sẹ̀ pé irú èwo ló tún gbé wá rèé mo ní ìtọ́ láti sùjú bì í kọ́dà ń bẹnu ọ̀rọ̀ àdìjáwò àtẹ̀wáyò ìyàmọ́ mi tí èèmọ́ mọ̀ kílà ọ̀rùn náà wí látara ìrìnkà ní sọ̀rọ̀ bákan náà àdìjáwò ìlú gbàtàrà àríyá ẹlòmíràn èdè kò ní tó bẹ́ẹ̀ nígbà míì ìmọ̀ ìmọ̀ gúrípò ní ojú ọ̀nà ìmọ̀ káàkiri lójú ọ̀nà ìdúró dédé a máa ṣẹlẹ̀ tí máa ṣokùnfà kíkọjá rẹ̀ wáyé máa wá lọ síbi tíráàtò tó láti wọlé bóòlù láti mọ̀ fún ìrìnkọjá rẹ̀ àkọ́kọ́ náà àwọn àpẹẹrẹ kò ní báyìí sí wọ́n ń pè ní àlẹ́ ọ̀gbìlà yóò wò pé tòun yìí ti oníbi bẹ́ẹ̀ òun náà wà lára àlìmìtàlíyà onímọ̀tò ẹlẹ́ẹ̀kejì òun ni bẹ́ẹ̀ òun ò rí kankan lóore ní gbogbo táwọn ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta àlìmìtìlá èèyàn ní kọjá àrà tó mọ̀ ní sàkábòrò torí bẹ́ẹ̀ bá fún lẹ́rìí ó sì gbó lórí ẹ̀mí rẹ̀ tí ẹ bá pèsè àti ìsìnkò nígbà nínú rẹ̀ aliharakiya alihariwaniya yóò bá yẹ̀ tuta yóò sì ta haraka pé mo bá yẹ̀ tuta yóò kà sẹ́sì náà ní pé mo bọ̀rọ̀ ìwọ́n lójú ẹlẹ́ẹ̀karùn-ún alikọ́tùwà àbí alìjúra ìní àyà kọjá abókúyẹ ní ọ̀nà tí ò lápọ̀nlé torí ẹ̀sìn ní kéèyàn láyà lórí òdodo láti ṣe àbí láti sọ bọ̀tì láyà yìí yóò kọjá ìkọjá rẹ̀ ó tún wọ̀ ọ́ ọ̀dà látòjúwe nígbà tó fẹ́ pé yẹn sákèjì ìbátẹ́ rí gbogbo àwọn ẹ̀kọ́ jáde àyè náà níjọ́ kan mò ń ka ìkankan nù síra tí yẹn bá ti ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ̀ tó bá kọ síra tẹ́ ẹ̀rí ní láyé ẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ nínú tó kọ kalẹ̀ bí ó fẹ́ràn àkíyèsí ẹnìkan tí àgbọ́yé wọn ò jọra wọn ẹ̀ rí kà nínú ọ̀rọ̀ ẹ̀ ìyìn tí bá ń bẹ lọ́kàn téèyàn ní sọ́kàn bí ti ń wù àlàyé tó bá kàn kálẹ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ níbi tí nature tó lágbára dé kọ́ a máa sọ wípé ọ̀fẹ́ rí ẹnìkan ń ṣe kankan tó rọ̀ pé bóyá ó kù díẹ̀ káàtó ó yóò kù díẹ̀ káàtó máa lóòótọ́ pé eléyìí wọn láì mọ̀kan wọn lẹ́yìn ọ̀jẹ̀ máa lẹ́yìn ìṣẹ́ ilé ìrẹ́ máa wọ́n pé lẹ́yìn wọn wọ́n ju ogún ẹ̀mí kan ni ọlùmọ̀ gọ́pẹ̀ olóògùn máa lẹ́yìn eléyìí tó wọ́n rẹ̀ eléyìí tó pé rẹ̀ dọ́kítọ̀ aláìmọ̀kan mọ̀ ẹ̀ mọ̀ rí àwọn àwọn àlìbàdà tí ò bá ń pè ní ọ̀rọ̀ àṣà tí òjijì ọlọ́run ò lórí ẹ̀ láyé sọlọ́lọ́ọ̀tà ọ̀sọ́là nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ìdààmú rẹ̀. àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀sán nàbì sọlọ́lọ́ọ̀tà ọ̀sọ́là láwọn sọ̀rọ̀ bínú tó rọ̀ wọ́n bínú àwọn wọ́n ní àwọn ah, ètò àtúrẹ́dùlá ò ṣe àtẹ̀fún ní ìgbà kan iná ló wà tó fi padà gbà Islam ọdún tí ọlọ́run jẹ ẹnìkan lẹ́rìn ẹnì yẹn wá béèrè rẹ padà òjíṣẹ́ ọlọ́run ọdún bó ti dé náà ló fi sọ̀rọ̀ fún mi tó ní wọ́n sọ pé wá láti dáadíà láti inú oko àwọn sàábà bá bí wọ́n ní àà ah, ah, ẹni ẹ̀fí ilẹ̀ nínú àlìsọ́ ìrìn hákì mọ̀kọ́lá òun ló lẹ́nu ọ̀rọ̀ ìbáwọ̀ la jẹ́ nìkan tọ̀ǹdóró láwo ẹwọ ẹranko nínú ilé nínú ọgbà wọ́n bá dé wọ́n ní kò sí ẹran tí ó kù ju ẹran rẹ̀ lọ ẹran tí ẹgbàá lóṣù ní gbogbo ẹni tó wà ní oúnjẹ rẹ̀ lọ wọ́n ní ẹ̀fọn dé kàn bẹ́ẹ̀ àfáàlù fún àfáàlù fún kọ̀tọ̀ wa èèyàn rí inú ilé tó sọ jòsì dáa ó ti gà lọ ẹ̀fọn lẹ́yìn kàn bẹ́ẹ̀ oríṣiríṣi sáàtìsì yẹn pọ̀ lè lè fi kíra tọ́lọ́lọ́ níbo làwọn ti dogun kí èèyàn kan ṣe ní déètì kákọ́kọ́ láyé ẹ̀ nígbà tá a kọ̀ rẹ̀ tẹ̀ mọ́ náà ti dogun ẹni sínú ọ̀tá ni ara déètì náà rí àwọn àpẹẹrẹ yẹn nù ẹlẹ́ẹ̀kẹfà ádámù sàfáàmúhù fún ìfàmójúkò ìfàmójúkò ẹlẹ́ẹ̀kẹjẹ àtẹ̀síì wọ́n pèèyàn tètè rí wọn ò ní wọn ò ní ronú pé báwọn ṣe pè é tètè rí wọn wọ́n lè má bá wọn lọ pàdé tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká fàmọ́ra kọ́ ló kó kábílẹ̀ wọ́n fi ju àwọn mọ̀tẹ́sílà ẹlẹ́ẹ̀kẹjọ àfáàrù ìlàrọ̀ wọ́n bọ̀mọ̀ lóàjẹ́ jẹ́ wọn ò ní kárẹ̀ fún kankan ẹlẹ́ẹ̀kẹgbọ́n àlùkòrò ń darí alàgbò kan wọ́n jáde ìjọba pé ìjọba òun náà ṣe kí ní lẹ́sẹ̀ méjì yìí ó yẹ káti ja mo mẹ nìkan tó jẹ́ sí à sí àgbọ̀n ẹ̀sẹ̀ pariwo níbi tí máa sọ inú òfin dára ní gbọ́ báyìí tí ó wá àrùn ìṣúná àwọn kan yìí àmọ́ ìyẹn ló ti ṣèjọba lò nàìjíríà tó jẹ́ dọ̀tí ìtọ́jú ológun why they dey see their time why can why why can they sọ pé ọyá oh, oh, ọyá oh, let's kádà ogbó ẹ̀rọ káfọ ogbó pé bí mo ṣe ń gbọ́ ní press ṣe àfihàn àwọn ẹgbẹ́ káfọ ogbó ìlú islam lẹ́ẹ̀kan náà gbogbo tó bá gbà bẹ́ẹ̀ wọ́n ti sọ lẹ́nu níbi ìdíjọ́ alẹ́ ó ní ah, bàbá ń gbá ti jẹ ilé kan ti jẹ ẹ̀yin mùsùlùmí ni yín so why why why waste your time ṣé ìdí àgbègbè lẹ́ẹ̀kan náà ohun tó òun ní òun ní àlùkùrújù ara ìkàkàn ó jáde fáwọn aláṣẹ ẹlẹ́kẹ̀wá àlùkọ́ọ̀lù ìjà ìlérí ẹ̀sìn ìmìtàn àti mùsùlùmí ẹ̀ẹ́rì tí wọ́n sọ pé gbogbo mùsùlùmí tí mẹ́lá òjò ẹ̀sìn ọ̀gbọ̀n kan àwọn nìkan ló kù lórí nínú ẹlẹ́kọ̀ọ̀kọ̀ láti máa fi sọ lẹ́nu yàrá ìmùtọ̀ náà ó sì padà kó bẹ́ẹ̀ tí wọ́n padà lo nǹkan yẹn o nígbà tára bá ní wọ́n o àmọ́ kọ̀ọ̀kan sọ pé àlámù gbogbo ẹ̀ wọ́n lè sọ pé fóònù ní gan àárọ̀ mi mo ti ń gbọ́ nìkan náà pé àárọ̀ mi ní bí rẹ̀ láti lówó mo ti ń gbọ́ oríṣiríṣi àwọn kankan kankan oríṣiríṣi haram haram haram ẹ sì mọ sí ma haram mọ́ fà án làwọn tani ó ẹ̀ ẹni tó bá ṣe é ẹ fà á kó lẹ́kọ̀ọ́ ìdájọ́ aráàmù kó méjì bẹ́ẹ̀ náà torí pé ìdàkejì opposite ti wájú mi ni ti wájú tó ṣe ọ̀rọ̀ rẹ̀ yóò gba lára ẹni tó ṣàrọ̀ méjì ọlọ́ ìwú ẹ̀ yóò máa sọ kéèyàn tó máa ṣe ìdájọ́ kalẹ̀. Òmùnàlì àwòrán bí nàkà wọ́n nílẹ̀ sí àkọ́jà ní ìbáàdì. التي أخرج لعباده والطيبات من قل هي للذين آمنوا في الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون حرام kò sí lẹ́nu èèyàn kan kọ́lá gbọ́dọ̀ ìwé bàbá tó fún ní haram àbí ọba tó dédé pẹ̀lú ìfẹ́lẹ́ ìsìlámù lókè kò sí haram lẹ́nu èèyàn kan àfọlọ́mọ tó dára bẹ́ẹ̀ ni halal nígbà wà sí ni wọ́n bẹ́ẹ̀ ní sáàtì náà lè náà ṣé ẹ lẹ́tọ̀ àti náà sọ pé àwa àwọn nìkan àjẹ́kọ̀ láàyè nìkan láti fi kọjú àwọn ẹni ọlọ́run láti bèrè ní tọ́lọ̀ máa fi wọ́n jẹ́lẹ̀ tó dá fún wa tọ́lọ̀ máa fi àlàyé àrọ̀ ìbẹ̀rẹ̀ tọ́pìkì eléyìí ló ń bọ̀ àlàyé àrọ̀ tọ́pìkì kan lọ́tọ̀ sọ ọlọ́run bá sọ hánà ni wọ́n bá ta àlẹ́ sọ́kọ́lọ́ ọ̀nà tó hali fi fi ọlọ́run àkóyè mọ́ tàbí àwọn ọba tó lọ́ta rẹ̀ rọ́ọ̀kì náà gbàtọ́rọ̀ fún mi.